كتابه الكريم ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه واستنى بسنته إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tí ó ti náà fún wa sí ìpàdé wa yìí kó gẹ́gẹ́ bí agbègbè rẹ̀. Láti sáájú wa ní ọlẹ̀ ìgbésẹ̀ sáwọn ti sọlẹ̀ lórí ìbàdí. Gbogbo àwọn ẹni tí wọ́n jọ mú kíkó àlámọ́ ẹ̀sùn ní agbègbè yìí. Àtàwọn tí a wò nínú Ramadan oṣù àyẹ̀wò àlejò ìṣẹ̀lẹ̀. Ọ̀yẹ̀ká tó wá sọ̀rọ̀ ọlọ́run ọba níbẹ̀ ní ọlọ́wọ́ ti lọ́rùn fún wa ta ilé ìpè yìí gbé kalẹ̀ tọ́jọ́ báyìí fún gbogbo wa. Ìfi alápapọ̀ nítorí àkókò tó ti lọ. Tọ́kì ìpìlẹ̀ ti fún mi lójú ti tọ̀rọ̀. Ìlú tó kù rè. Orí kíkọ́ gbà tí àwọn èèyàn máa ń béèrè fún kan báyìí wọ́n bá ní ayẹyẹ ìgbéyàwó ní sáńtìkù láti sọ àwọn kan rí máa ń kó sábẹ́ rẹ̀ kì sí sáńtìkù wà òbí ilẹ̀ ìdájọ́ àwọn òbájúkọ wà lọ́pàá ní fẹ́ta tó bẹ̀rẹ̀ ìjọ wa òun ni ìpínlẹ̀ títí ní ogun ẹgbẹ́ ìyá dáadáa ìyá alákọ̀ọ́lé wọ́n pè ìlú ìdáadáa jẹ́ pé àwọn béèrè tí wọ́n bá fi pébi tí wọ́n jẹ ijó àyèmí dárí ni wọ́n ní lọ. mẹ́yìn dáhùn nípa pé à ń lọ gbọ́rọ̀ ọlọ́run ọba wọ́n sì rí pé yẹn pàtàkì ní ọlọ́run òjijì ẹ̀yọ kẹrẹ láéláé. gbogbo apáta ni mo gbé lápapọ̀ wọ́n ní àlejò olójú ni ọmọ wò gbogbo ẹgbẹ́ pàtàkì pátá ẹ̀mí tẹ̀lé àti àtúpẹ́ lórí lẹ́ṣọ́rọ̀ àgbà tí wọ́n fẹ́ ní iwájú mi báyìí ní ìwò ọ̀rọ̀ àyè oríṣi máa ń mú ní gbà ní àwọn ni wọ́n máa ń jókòó lórí àgàtà wa yìí ìwọ́n láwọn yọ̀ ń ta pé àwọn ti fẹ́rẹ́ ọ̀ká àwọn náà ọlọ́pàá bá ń gbàlẹ́ fi dáadáa yìí ní gbogbo alápapọ̀ pé asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. wọ́n ní wọ́n ní ká sọ náà ní ká mẹ́nu bá kí ni ojúṣe ọkọ tí a ti síyàwó àti pé kí ni ẹ̀tọ́ síyàwó náà máa máa gbé kọ́kọ́ ẹ̀. ọ̀rọ̀ tó kù ní gẹ́gẹ́ bí mo ti sọ. ṣùgbọ́n ní tí a ti mú ni pé agbọ́dọ̀ ìgbé lọ yé wa yí pé wípé ìyàwó ẹ̀sìn ni. ìlànà àwọn àtẹ́bí ọlọ́run ọlọ́run ọba tó há ọ̀nà bọ̀ ọlọ́run ni ọba tó níbi tó dé yẹn ọlọ́run ní wọlé àpọ̀dé àwùjọ ní ọlọ́run náà ní nǹkan tó dá. wọ́n àpọ̀dé àwùjọ ní arúgbó máa ń mú pọ́dá bí. ọlọ́run ní àtìrẹ́ àwọn ọ̀rẹ́ ń fẹ́ káàdùn ìlànà bíi ọlọ́ àlùkùnà. وجعلنا لهم أزواجا وذرية àwa ní kí àwọn ànẹ́bí ọlọ́run ọba yẹn níyàwó tí wọ́n dẹ̀ ní àrọ́ ọmọdọ́mọ lóbi dájú pé bàbá fẹ́ sọ kí ni ìdájọ́ káàdì ìyàwó ọwọ́ lóbi ákádì tónàlì ìfọ̀nkàlì àlejò ní ákádì tónàlì nínú àwọn tónà tí a kan pamọ́ ní sáàgbọ́dọ̀ fojú rí náà rẹ̀ wọ́n dẹ̀ jẹ́ lánàá àwọn ọ̀rẹ́ sí ọlọ́run ọba. tí wọ́n ti lọ tájú tájú àtẹ́bí ọgbọ̀gbọ́ àfààní bí àjùbọ̀ ìjọba. lọ́wọ́ bí wọ́n sọ bá nẹ́bí inú ayà yẹn pé rẹ̀ ń fẹ́ sáájú rẹ̀ wọ̀já nẹ̀ láhùn àtìwájá wọ̀lọ́ a ní kí àwọn rẹ̀ wọ́n níyàwó olóde wa nù hadithi abdulrahman bin yazid alayhi rahmatullah afaani àwọn abdullahi muhammad allah pẹ̀lú àti ọlọ́wà sọ̀rọ̀ kan òun ò rí tí àyàfi nítorí nítorí gan ló fi sọ̀rọ̀ onígbà ọlọ́run ni òun jọ́sọ̀ sí ìlọ́jọ́ lórí pípọ̀ láàrin àwọn tó wà káyẹ̀. ó ní afá wa ń sọ̀rọ̀ yìí pé àwa wà pẹ̀lú títí ọlọ́run sọ̀rọ̀ àlùfẹ́lá ọ̀dọ́ ni wá láàrin ìlú ṣẹ̀yà àdé ìkẹ́kàn. ó ní wọn táà nẹ́bí wa sọ ní ọ̀yàn sọ̀rọ̀ àlùfẹ́lá mi pé ìyá máa jàrà ẹ̀yìn ọ̀dọ́ mọ̀lẹ́sàtọ̀ àmì kòmí ẹni yóò tọ́lá sí ní àyíbá báà òun náà ni ohun tí yẹn fi lè fẹ́yàwó agbára jíjẹ àti agbára ìbálò ẹni tó bá ti wà fún náà ẹ̀yìn ọ̀dọ́ tó ọ̀nà rí bá ó ah, dá pé oye gómìnrin lò gómìnrin òní máa kò sí. Irúfẹ́ ní tọ́ bá ti rí bí ìdí òun orí báyìí fáyé tọ́tọ́ wọ̀nyí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọlọ fẹ́yàwó wọ́lá nẹ́bí sọlá sọlá sọ ilé fàínàkọ̀ àfàdùlé ìbàdàn torí yẹn iná ni ó jẹ kí ojú yẹn lè kákú òdìdí balabala bákan náà wà áfíkọ̀nù lè parí lọ́sẹ̀ tó lè sọ abéyàn ẹ̀rí ọmọ ńlá mi sẹ́tẹ̀ wọ́n lá nẹ́bí sọlá sọlá sọ ilé tí ò bá wá nípa torí báwọn obìnrin bí wọ́n ti ń jowó bẹ́ẹ̀ ni dáradára wí yẹn bí ọ̀kẹ́ náà wà bá wa a ní bẹ́ẹ̀ níyàwó nìyẹn o lákùn yàkúlùkà àbí bákan náà wọ́n ta àkúlùkù ẹ̀rẹ́ tó máa jẹ sí òun náà máa jẹ ọ̀yọ́ tó tí wọ́n ti jẹ́ ti fi mi wú yẹn bẹ́ẹ̀ náà wọ́n tún ní ìyàrá rẹ̀ ẹni tí ò bá ti wá lágbára àti ṣe bẹ́ẹ̀ fàálì ìlú sọ́wọ́ irúfẹ́ ní bí ọ̀rẹ́ a máa lọ láwẹ̀ fàálì mẹ́wò lábòwò dáa tọ́lá àwẹ̀ yẹn òun náà máa dá ìfẹ́ kù dára a máa dá padà lára ẹ̀yìn náà kó bá ti wà nínú àwẹ̀ báyìí tí ìwà àtẹ̀tọ́ bá ya kàràmbà ní tọ́yà yàkuyà àyẹ̀mọ́ ilẹ̀ yóò dá lórí ìfẹ́ wa ní bákan lára òun ọjọ́ tí wọ́n pè ní yọ́wùn hajj ni láti bá wọn ó lè fi ọjọ́ yẹn jẹ ní ọgọ́rọ́ ọbẹ̀ hajj sódò ní. gbogbo àwọn tá a bá ti lọ mọ́kẹ́ àmà rẹ fi ọjọ́ ní ọjọ́ tó lámì ni òun lọ́jọ́ kẹwàá lọ ìjà yẹn. pé mo ti fi iṣẹ́ mẹ́rin ní bẹ́ẹ̀ fáwọn alálàájì ìjọ ni. wọ́n sọ̀kò kò méje ojú méje lọ wọ́n gbà sẹ́yìn pààyàn kọ̀ọ̀kan pípa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pípa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tó ọ̀pọ̀lọpọ̀ oṣù dájú máa ń bẹ̀rẹ̀ ìjọ ìlú sábà máa ń wáyé tó sùn táwọn àwáyé ẹwọ bíbẹ̀ yẹn tí máa ń rí yẹn tí ìbá ṣe tó bá yíya bóti lóhùn ọ̀yà mo ní òsì mọ̀ ipò tó lè ti ń bẹ lọ́wọ́ ọ̀tún òun àti ń bẹ lọ́wọ́ òsì òun àti ń bẹ wájú òun àti ń bẹ lẹ́yìn òun tí ẹ bá mọ ohun tí ń dé o tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ààrẹ péré tó nípa bẹ́ẹ̀ ká fẹ́yàwó ìlànà àwọn àtẹ́lẹ̀ ọlọ́run àlejò mọ̀sálàmù ọ̀sálàmù aláàdàbí yìí náà àti ilé ìṣẹ̀lẹ̀ alẹ́ ìgbàwá ló ń bẹ ká níyàwó ìṣẹ̀lẹ̀ àgbẹ̀wá ló ń bẹ ká níyàwó alẹ́lẹ́ sọmọ ọlọ́ọ̀pá àyọ̀tọ́lá wọ́n ní àwọn mẹ́ta kan bẹ hakun alọ́lọ́ ní àwòrán ẹ̀tọ́ lọ jẹ́ kọ́lọ́run rẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n tó ń wá rẹ̀ wọ́ tó ò rí ọjọ́ jẹ́ kan náà ẹni mẹ́ta yìí ẹni àkọ́kọ́ òun ni àdínẹ́yẹ ó yòrí ìdó làásà ẹni tó lọ fẹ́yàwó ṣùgbọ́n tó fi torí ẹ̀ fẹ́yàwó òun ni kó fi lè má ṣe pálapàla tó torí ẹ̀ fẹ́yàwó nìyẹn ọlọ́run ní ẹ̀tọ́ lọ jẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun ọlọ́run gẹ́gẹ́ lòun tẹ̀sí máa rẹ̀ lọ́wọ́ ẹni kéde òun náà ni àdìmọ̀ká ẹ̀tọ́ yòrí ìdò àdá ẹni tá a kọ̀wé wípé wàá dọmọdún àbíyé báyìí ní kọlọ mú wá tí wàá fẹ́ fọ́ gàá rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọba adẹ́gbà ẹgbẹ́ ní òun lòun dẹ̀ máa rìn lọ́wọ́ ẹni kẹta òun náà nà lọ́wọ́ fi ìdí ìgbàgbé ìròyìn à òun lè ti ń jagun tó jẹ́ ọ̀nà ọlọ́run àti ìjagun tó jẹ́ ọ̀nà ọlọ́run tó nípa bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ ń bá wá fi ìyàwó kẹ́ ìgbà wọn lè jẹ́ nǹkan ti mà fún un tẹ́ nípa sọ̀rọ̀ lé lórí àpèlè kì í mú bẹ́ẹ̀ ẹni bá fi obì tó da kẹ́ orí lórí ilé lọ́wọ́ àti ìyẹn níyàwó tó

ọ̀lẹ́sẹ̀fìnlá ìṣàtúrẹ̀ ìbàbẹ̀ ọ̀yà àtẹ̀rọ náà ọba débi ìlàjì tó kù gbàdọ̀ sí lélẹ̀ oníbẹ̀ka jẹ́ kọ́lọ lé wa ní tóbi oníbẹ̀ka ṣèyàwó tó nà nẹ́bì yọ ọlọ́mọ àlùkọ́lá ọdọ́ wa náà lọ bí ìwé ẹni tí ọba ṣèyàwó tó sì ní pàǹtí pé adébísọ̀lọ́lọ́mọ àlùkọ́lá ń lọ fẹ́ bí ó ṣe tún nẹ́bì yìí kọ́lé ìkàmí ìdí ìsára àbí o. àti kó gbẹ wá ló gbẹ pé ká lọ síyàwó mẹ̀fẹ́yàwó lóbìnrin tó ṣe pé ẹni ti ara yìí yóò lẹ̀ jọ lọ́mọ tí ó fi mọ fún yìí nípa yìí ni mo ká fi rún bí kò mọ ìkó mọ. mo fẹ́ kó jáde pé wọ́n bá ní ìjọ̀wọ́ lọ́pọ̀ níjọ́ pé ní ẹ̀yà mọ̀ wọ́n sọ pé ìjọ ànẹ́bì ni ọ̀gbọ̀ngbọ̀n ọ̀fà lè ní ọ̀hánìbì ọ̀pẹ́ lọ́pọ̀. Ah, tó nípa bẹ́ẹ̀ ó sì ká tó lè kọ̀ fún yẹn téèyàn fi ní fẹ́yàwó àti téèyàn bá rí kó wù ilẹ̀ wọ́n náà ti mọ̀ bára rẹ̀ ṣe rí pé ilé ní ìsáàbà jẹ́ yọ lẹ́nu rárá má lè jẹ́ wò àwọn bí ilé máa ní bùkátà sí gẹ́gẹ́ jẹ́ ló ti fi inú lágbára gan torí wọ́n ti wo òkú wọ́n ti wo òkú o ètò ìfọ́sẹ̀ wa wò pé ọ̀sẹ̀ ilé ọmọ adá lásán ọmọ wa sùn òní máa dá lóhùn kẹ́ ó lè gbé ìgbẹ́jọ́ lè kàn fún yẹn ní ìlòmí ní kẹ́yàwó kí ẹ rí fóun yẹ fún ara òun lẹ́dà àbí yẹn lè yà pò kí. ó lè rí kan náà àwọn sàhábà lọ́dí ọlọ́ọ̀bà á ó ní tí ọba kú ju ìjọ mẹ́wàá lọ lówó láyé òun ó sì fẹ́ fún un lọ sí yàrá kọ́ máa dàdúgbò wọn lọ pàdé ọlọ́run ọba lápò ẹ̀rí ẹlòmíràn ni àtúnyàwó mi ti kú kí ni tó wá sí mọ́ àkọ́wá láti lè fi jọ àwọn ẹni rin tí wọ́n bá nẹ́bí ló gbà sallallahu alaihi wa sallam. àǹfààní wọn fẹ́ bí ká fẹ́yàwó náà tí wọ́n fà ní lọ́wọ́ mẹ́ òun lọ́mọ ọláyọ̀ ọmọdé akọ̀ ọmọdé akọ̀ paríparí oṣù yóò ṣe ẹ̀rí ń bí ọmọ ní pé èèyàn bá lọ́mọ pápá jùlọ ọmọ tó yẹn rẹ́ lẹ́sìn á jẹ́ ìkan lára àwọn tó máa máa dìgbè lẹ́jọ́ gbẹ̀dẹ̀ àṣìyàwó lẹ́yìn àǹfààní tó ti di láyé

wọ́n ní wọ́n bá gbogbo ẹ̀ yín àtàwọn òbí yẹn jọ máa lọ sáré jẹ̀mẹ̀ ẹ̀ rí pé àǹfààní ń bẹ́ bí kájúmọ̀. àwọn òní yà nítorí àbòbò lẹ́yìn náà ti wí pé ìsọ́rẹ́ ní kò níbi àṣà ìtọ́ àdídádùn mìíràn yẹn ju iṣẹ́ kéṣẹ́ ní ẹ̀bá ìyàwó àǹfààní. tọ́lẹ́ lòmí ibi tó tí kọ́ máa bọ́ kẹ àwọn kọ́ máa bọ́ kẹ gòrí àwọn ìyàwó tí èsì ìyàwó rẹ̀ ìyàwó ìyàwó àti kọ́ máa bá wọn jápara àti wọ́n máa bá zèrè sí wa. ìyẹn gan ló ti wá gbàdùn mọ́ ọ lára. lọ́dọ̀ tààrí ṣàìtọ́ọ̀nù ń gbà mú kó yẹ pé lọ́ọ́ bá níyàwó yóò lè sọ́ra fún àṣàìtọ́ọ̀nù. bákan náà afa ti ní fẹ́mi. bákan náà nínú àǹfààní wọn ni pé wọ́n wá ń gbóyún lólè. ó lè fi ilé àkànwé lè ju àwọn ọ̀rọ̀ lè dúdú rárá ní owó ọlọ́yọ̀ pàtàkì ní owó ọlọ́rẹ̀ àwọn ìyá ìwọ̀n sọ káàkiri ah, àwọn kó pàtàkì tí ti tẹ́wà lọ tọ́rẹ̀ ilẹ̀ ọ̀pá àwọn òtúnṣe nínú àǹfààní lọ́wọ́ àbẹ́ni lẹ́yìn náà ní ilé yóò tún lè máa gba ìgbé rẹ̀ lógun kúrò níbi àbúrú lọ káàkiri fẹ́yàwó kásẹ̀tà àyàwó gẹ́gẹ́ bá ìdílé sọlá ìsọlá ń pè fún ìmọ̀ ẹ̀wá wọ́n máa ń fẹ́yàwó torí mẹ́rin wọ́n lè fẹ́ torí kọ́ rẹwà torí kó ní dúkìá nítorí pé ó ń di fámílì wọ́n lè máa ń fẹ́ àwọn torí kọ́ lẹ́sì adébìsọ̀lá àtàlà lọ pé pàṣẹ ìdá àgbègbè ẹni tó lẹ́sì ní kí wọ́n jí èrè lẹ́rù bàbí àdá ẹ̀ ọmọ àfọwọ́ gbólẹ̀ tó nípa bẹ́ẹ̀ ní ẹ̀bá ti padà rẹ̀ ní jẹ́ ọ̀fẹ́ ọlọ ní yìí èrè pé káàtà àti ní àwọn Yorùbá gbàgbà nẹ́bí sọlọ àtàlà ń lọ pé ẹ̀fẹ́yàwó tẹ́lẹ̀ tara ilé ọjọ́ lọ́mọ èèyàn kàn mú ọmọ kan láì méjìkì ikùn rẹ̀ ọba yọ. Adàlẹ́ wa fún àwọn ọmọ mu wa gẹ́ afẹ́kẹ́ wa àti kó máa ní. Ẹ̀ka ọmọ mu obìnrin mi ò lọ sí ìyàwó náà. Kọ̀ǹtán báríkà nu ọmọ tó yẹn lọ sí láì méjìkì o. Ìgbọ̀n tó ọba ń gbèrò rẹ̀ àwọn òbí mi pé dáhìn lóhun tí yẹn bá lọ yọjú bẹ́ẹ̀ wọ́n lè lọ ọkọ̀ kẹwa. Ó sọ pé mo tó nínú ọ̀gbẹ̀ nìyí. nítorí pé ákúndùn wọn pè kátàkárà náà lọ́rọ́ fáfẹ́rẹ́ ni ìyẹn bá yọ owó sọ̀dá bí àwọn bá sọ fún wọn ṣàtà wọn fẹ́ owó sọ̀dá ọ̀rọ̀ ẹjẹ́ wà tó ẹjẹ́ di àti pé owó ìbẹ̀gẹ́ kan òun ló tó rọ̀. ọ̀sẹ̀ bò sọ́bẹ̀ nìkan lánàá jẹ́ lójoojúmọ́ ni. nítorí mi lè dá lọ ẹ á mọ̀ bá ẹjọ́ bẹ̀ tẹ́ bàtà ń kọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wọ bàtà sí màmá. àtàwọn òbórí bí wọ́n máa bá sọ mu lóríṣiríṣi àti báyìí ẹ̀ ń fara màjá tó dé lọ́dọ̀ àwọn obìnrin nìyí tí wọ́n bá wọ aṣọ wọ́n wọ bòrí tó ti lílé wọ́n tún wọ báàgì rẹ̀ sí kódà àwọn míì wọ bàtà sí i oṣù lédè rẹ̀ àwọn owó ọ̀bẹ̀ náà wí nìyàn tọ́kọ́ tó mẹ́wàá kan owó tó ń fọ́ sí kọ́rọ̀ òun lówó ọ̀bẹ̀ tẹ́ ń dakọ̀ èyí fọ́ kọ́rọ̀ àti agbọ́ agbọ́ agbọ́ àwọn ẹ̀ nílá kínní fún wa ẹ̀rí tóbi dájú pé lẹ́yìn oṣù wa sojú ti yẹn gẹ́gẹ́ lọ́rọ̀ o òun gẹ́gẹ́ ní gbogbo inú ọ̀rọ̀ ọwọ́ ni láàrin àtọ́bádẹ́dàbàdà àwọn tó wà nírọ̀ àyàn láàrin àti wọn bá da ọlọ́run gbẹ̀tọ̀ fẹ́lẹ́ lọ. Mo ṣe tí mo ti da sọ́dọ̀ mo ti da sọ́dọ̀. Ọ̀dà sí yẹn ni. Inú ẹni lọ́dà tí tọ́lá ṣe fún bí ní ẹ̀ wà dá sọ́kọ̀ ẹ̀. Inú ẹni lọ́dà tọ́lá ẹ mọ́kùnrin lọ wọ́n lọ́dà sí àwọ̀ ẹ̀. Ìyàwó ẹ̀ lè jẹ́ sí ìbẹ̀ ọdún òfin ní ìyọnu ọlọ́run. Mo ti dá sí fọkàn rẹ̀ fẹ́ lè jẹ́ ìpèsè rẹ̀ tó fi ní lánàá jẹ́ mẹ́wọ̀ọ́ àjọ wà ní lóbi dáńtì ẹ̀tọ́ méjì tí ọba dẹ́dà máa ń sí a máa ń rí náà ọba dẹ́dà ẹ̀tọ́ ọlọ́run àtẹ̀tọ́ ẹ̀dá nìyẹn ní o tábà lọ sílẹ̀ lálùkọ̀ náà nígbà tó ọba dẹ́dà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí a ké máa dà náà súnra dáadọ́ ní fásitì kan ọba dẹ́dà ọba á lè kù láàmù mí ذلك الكتاب لا ريب فيه. Ọlọ́run ni Arab mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́run lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ àlùkò ádìmí yìí kò sí èméjì bẹ́ẹ̀ ìmọ̀ ní bẹ́ẹ̀ báwọn ẹni tí wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run wá ń lòyà wọn ti bẹ̀rù ọlọ́run. wọ́n ní àwọn àwọn tó ń nígbàgbọ́ sí wọ́n nígbàgbọ́ sí wọn tó pa mọ́ wọ́n Àti pé ní ọdá àti kẹwọ̀n ni wọ́n ná, ẹ̀rì pẹ́ sọ yẹ méjì pẹ̀lẹ́ lókun ibi. Hapun mọ́ ìtàbá ọkà ọjà ààrà. Àwọn ọ̀rọ̀ mi máa ọlọ́run là ní gbàgbọ́ jù. Àti gbogbo ohun tí ń bẹ lábẹ́ ìgbàgbọ́. Wọ́n ni àwọn tó ní gbàgbọ́ sí ohun tó pamọ́. Wọ́n yóò fi mọ́ ọ̀nà ìgbọ́lá. Tàlá

àwọn ẹgbẹ́ wọn nílò ọ̀pọ̀pọ̀ lọ́hùn pé kánú bá máa wáyé wọ́n dà gbogbo nǹkan lọ máa ń tú wà láì bí gbogbo ẹ̀ lọ máa ń túwò àti ìtúwò àmì wọ́n dà lọ ọ̀pọ̀pọ̀ lọ àbáwọn àbá rẹ̀ gba owó tó nípa bẹ́ẹ̀ ẹ̀tọ́ méjèèjì àti ká yanjú rẹ̀ o tọ́ bá da sọ́lọ́ tọ́ bá da sọ́mọ rẹ̀ rẹ̀ báyẹ̀ tán yóò ti wá lọ láàrin tọkọtaya ayà ẹ̀yọ̀kan bẹ sí abẹ́rẹ̀ láti sọ gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run sọ tó lù sáà ayà àtàkì fọ́ Wà ní tó ń ṣe kọ́ náà. Àwọn ìdálò ọ̀wá mọ́nà àdàlù ìdáyì. Àwọn ìdálò ọ̀wá mọ́nà àdàlù ìdáyì. بما قدر وبما أنفقوا من أموالهم والصالحات قانتات حاملات لبيتهما أبد الله واللاتي تخافون نشوزهن فاعلهن واجرهن بالمضاجع وتربهن وإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا الرجال قوامون على النساء àwọn ọkùnrin àwọn ni wọ́n dérò fún lérò lórí obìnrin ọ̀wọ̀ àmúnà ni wọ́n nínú àwọn àkóńtẹ́ sí ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ òun ní aláṣẹ àkọ́kọ́ jù ó tún jẹ́ aṣáájú ìyàwó ó tún jẹ́ mọ̀àdébùhà tó tún kọ́ lẹ́kọ̀ọ́ lóbi dájú pé pàṣẹ tá a máa ń nílé yẹn kì í ṣe tọmọ nìkan ẹ̀yìn ara ní ẹ̀yàwó bẹ́ẹ̀ o ẹ̀rí pa nẹ́bí sọ̀lá àlùsọ̀lá lọ pé àlékún sọ́ńtọ́ àyíkú yàrá ọ̀hún àlùfẹ́ fa ìnáwó àdàbò náà. ẹ lọ sọ pàṣẹ kọ́ síbi táwọn aráalé àti máa rí torí yẹn ló máa jẹ́kọ̀ọ́ fún wọn ẹ̀sẹ̀ ọlọ́run ọlọ́run fẹ́ gba ẹgba ẹgba yín oṣù láwọn ọ̀sán yín lọ́wọ́ ẹ bá ní ìgbà kọ̀ọ̀kan níbi ìdí òṣùwọ̀n yìí púpọ̀ rẹ̀ ìgbà díẹ̀ ìgbà fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò ní lágbára wọn gbogbo ẹ̀yin dáadáa tí wọn Ọlọ́run ní jẹ ṣe ń fẹ́ fi gbẹgbà fẹ́ẹ́rẹ́fẹ́ káta sọ pé ìdí ọwọ́ á lè jọ jẹ fún wọn. Ọlọ́run ti fẹ́ rí àwọn ọkọ ní ọgbà amóhùnà àlà nìta alákòóso ni wọ́n jẹ́ lórí òbí. Ilé kan bí ìdílé ilé tó ṣe wípé màdámù kílẹ̀ rí sígbó rẹ̀ tó bá ní ìwé ah, náà lè ọmọdé abáwá ẹni tó o tún àwọn ọ̀daràn fi dé tí wọn àwọn bá dé àmọ́ gáàsì lórí ẹ ẹbí mi mú bí ọdún ajọ́ náà sọ wọn wá lé ẹni má rí wa ẹ̀sùn rẹ̀ láì rí wa ìtẹ̀bí òsì tí ó tò àti kẹ́ rí wa. tó torí pé àwọn ọkùnrin ni wọ́n jẹ́ alákòóso alámòjútó lórí òfin

ọmọ ẹgbẹ́ bákan ìbá pàdé ọ̀nẹ́wó ọjọ́jà gbogbo náwó rẹ̀ ti bẹ̀rẹ̀ ń kó sí lọ sọ sáré àkí tó so yìí díje ló ti lọ́kọ̀ yẹn bẹ́ẹ̀ náwó ti bẹ̀rẹ̀ o à ń bọ̀ wá sí ọ̀rọ̀ àwọn ọ̀nẹ́wó yẹn obìnrin pé nǹkan méjì ńlọkùnrin fi ju ìyàwó lọ lọ́kọ fi ju ìyàwó lọ àkọ́kọ́ àjùlọ tọ́lọ́wọ́n ọba fún ọkọ lórí àyà ìkejì òun lè náwó sí ọgbọ́n máa ń dé fún ara rẹ̀ rẹ̀. Ọlọ́run wá ń gbòrò wá ń pa àwọn obì tó kọ̀tù sọ́rọ̀ lè Ọlọ́run ní tẹ́wà rí àwọn obìnrin dáadáa, kọ́ ní dáàtò ìtumọ̀ rẹ̀ ní pé mò ti àátún lé àjòwájì ní olùdùn àwọn ni wọ́n máa ń tẹ̀ láti ọ̀pọ̀ obìnrin dáadáa yìí. Obìnrin kí lọ kó ó ṣe, wọn lára ẹgbẹ́ kẹfẹ́ ẹgbẹ́ ìkìlọ̀ fóòsì ìgbà àwọn obìnrin lórí pé yóò ó dàbí ẹgbẹ́ ó di wáàzí ìfọ́sẹ̀ máa lọ fóòsì wá di wáàzí ìwá kú ni o ọgbà yọ̀ǹda tààrà ó dàbí ọba sì sọ̀rọ̀ ní ọgbọ́dọ̀ wa lọ fẹ́ wáàzí wáàzí rẹ̀ gẹ́gẹ́ lóní ọdún òbí ìdán lóhùn mi ó jẹ́ wáàzí ọdáhùn lẹ́gbẹ́ ọyá ń lọ lọ bí mo yọ̀ǹda kan lọ ẹ̀rí àwọn obìnrin dáadáa òun ni kọ́ọ̀lì dáàtò tí ọmọ àṣẹ lọ́kọ̀ lọ́sẹ̀ àjọ. Ó ti fáwọn obìnrin dáadáa yìí, wọ́n máa sọ ohun tó pa wọ́n bọ́lọ̀ òun ti sọ. Yẹn ti pẹ́ obìnrin dáadáa kìí ṣe obìnrin ọkọ̀ kí òkú kọ́ńbọ́ọ̀dù o. Sẹ́ẹ̀mọ́ tó máa ń kọ́ kí òkú kọ́ńbọ́ọ̀dù torí bí ìtúmẹ̀ kò díẹ̀. Ọkọ̀ kí òkú kọ́ńbọ́ọ̀dù bóyá kí n sì júlẹ̀ bàbá ìmọ̀mọ́ máa ṣàlàyé ẹgbẹ́ àbá lọ. àwọn làwọn ẹgbẹ́ ọkọ̀ ẹ̀yọ̀kan yìí sọ́ra lè ra sọ tí ó kọ́ńbàdọ̀ fún yàn ní ọ̀tún ní àwọn abánirọ́ọ̀nù burúkú kan níta táwọn máa fún ní nǹkan. òfin ìdájọ́ ọ̀sẹ̀ láti ọkọ̀ yóò sì sọ ìkọ̀kọ̀ bọ́lá òun ti sọ òní ti pálapàla. Ọlọ́run wá ní Ọlọ́run wá ní tẹwà láwọn obìnrin tẹ bá ń páyà pé wọ́n fẹ́ jáde kó nínú tẹ̀lá tẹ́rí. Ọ̀fẹ́ gbọ́rọ̀ sí ilẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́. Ẹ̀fà ìlú Hónà ẹgbẹ́ wà sí fún wọn. Ẹ̀bá mọ̀ wà sí ẹ̀bá mọ̀ sí ọmọ lọ́sọ́tọ̀ àbá. Ó jókòó dáfà ní ohun káfà máa ń ìyàwó rẹ̀ lé mọ̀ tó bá jà fà káfà.

bẹ́ẹ̀ àwọn bàbá ìmọ̀mọ̀ ní sí wáyé gan ẹ̀ẹ́dọ̀ tó torí bẹ̀rẹ̀ ti ẹ̀ ni ibi lù wọ́n bí ọ̀bá tún gbọ́ ṣùgbọ́n lúlù yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ ìgbé ó kó palaraba ẹ̀rí aláwọ̀ aláwọ̀ ilé àtà àìlẹ́ ìkò. Tó bá ti wá ti báwọn obìnrin gbọ́rọ̀ sí yín lẹ́nu, ẹni ó jókòó, ó jókòó, ẹni ó dó, ó dó, oní ọmọ ìjáde kọ̀ jáde, oní ọwọlé, ọwọlé. Ó fẹ́ súnmọ́ ọlọ́fẹ̀ẹ́ olóbìyá. Bàbá kẹ́ ń bẹ náà bàbá wà ní ọ̀dá wọ́n lè kó ti fẹ́ràn omi lónìí bẹ́ẹ̀ lọ́gbọ̀n ọdún àbíjú bẹ́ẹ̀ lọ. àwọn ni ó lè jẹ́ pé ọ̀sẹ̀ lọ́sọ̀ fáwọn ìyàwó rẹ̀ pé iyán lòun fẹ́ jẹ fẹ́ bu ooru. aláì bá ti máa gbọ́ kórópó lónìí ẹbí kan lé nígbà lẹ́yìn ìpínlẹ̀ ọ̀dọ̀ ayé olúgbòdì. òun lọ́jà àwọn ìyá ní ogún rẹ̀ ọ̀gbọ́n ni. láti méjì lọ́wọ́ nítorí bẹ́ẹ̀ ìyẹn wọ́n ní bàbá sọ fún yẹn láwọn ọjọ́ láàgbo méjì láwọn ẹ láti kí làwọn àgbo tẹ́lẹ̀ tó gbogbo ẹ̀ lẹ́yẹ sọ pé gómìnà tí ó lẹ̀ dé oní ọmọ ọmọ oní ọlọ ọlọ ọmọ sọ́jú bàtà rẹ̀ wọ́n láti gbogbo àlè ìmẹ̀sẹ̀lélà wọ́n bá ti tẹ̀lé ẹlọ́ ti wá sí wọn lọ́rùn mọ́ ẹlòmí nítorí fọ́fẹ́fẹ́ yàwó mi ni ọdẹ wá ní ẹni èyí máa ń fẹ́yàwó kejì nítorí pé kí ọ̀dá yìí àbàdà tó lè pín ìjọba bá bí àwọn òfin ìwà sí ìjà níyàn rẹ̀ náà níyàn rẹ̀ kò fẹ́yàwó kejì nítorí rẹ̀ lè pọ̀ ọ̀rọ̀ ló ń sọ yẹn ṣùgbọ́n wa ń sọ bíbí pé láti ẹ wọn ọ̀sán ti báyìí ló wọ́n máa lò òun ò lè wọ̀ yìí tí wọ́n rẹ̀ pa ó ti wà

gbogbo yẹ́yẹ́ ni nípa dáadáa tó nípa bẹ́ẹ̀ Iná lọ́rọ̀ àkánà rí ìyá ní ìtàbí ọ̀rọ̀. Orílẹ̀ dájájú ọlọ́run àyíjẹ́ mi. Ọba tó ga ni ó sì tóbi, ọba tó tóbi ni. Áyà yìí, ni ó pè ìbáwò. Òun gan ni gbogbo ìbánisọ̀rọ̀ wa dálé lórí. Mbẹ̀ láti máa bu gbogbo ọ̀rọ̀ dáàsọ yẹ́nyẹ́. Lóbi jáde pé ẹ̀tọ́ àkọ́kọ́ dáàkọ́kọ́ mẹ́nu bà. Òun náà ni Hakun Sáwùjì Aláàzáwùjá tèmi. Ẹ̀tọ́ tọkọ gbà lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọlọ́ọ̀lì. Tutọ́ bàdà fi kọ́kọ́ wí yẹn. Ẹ̀yin ìyàwó wa ẹ̀tọ́ tẹ́ máa fún wa máa pọ̀ lọ́pà ọ̀pọ̀ gan ni ẹ̀rí wọ́n ní bàbá kẹlọ́ fi ẹjọ́ ọmọ rẹ̀ fún àtẹ́bí sallallahu alaihi wa sallam ó ní ọmọ mi yóò gbọ́rọ̀ síbi lẹ́nu ọmọbìnrin mi ni àtẹ́bí sallallahu alaihi wa sallam ń sọ ibi àti ìyá bàbá mi máa lè lọ lọ́kọ yìí wọ́n á wò pé ní lọ́kọ síra mẹ́rin o ti sọ sílẹ̀ sọ ti ń ṣe fọkàn ọ̀pọ̀lọpọ̀ mi wọlé ọkọ kẹta rẹ̀ lójú dígbò èkó lóyún tọ́kọ́ láyé tí wọ́n lọ sọ ìdí rẹ̀ màmá rẹ̀ òbí ní ní àwọn àsọ́ọ́lẹ̀ nínú àwọn kẹtí mo ti ra rẹ̀ wá bí ènìyàn tí ó ti bá sọ pé lọ́lọ́ yóò báyìí báyìí báyìí ló náà máa ṣe tọ́ bá ti dánwó ọ̀sẹ̀ àwájẹ́rẹ́ kọjá ní bá máa rẹ̀ jú pé ẹwọ́n ní tó kópa ní àbójútó àdúgbẹ́ fọlọ́ mo rẹ̀ ti rí bẹ́ẹ̀ ní àwọn tó kún bẹ́ẹ̀ ló kù lọ́lọ́pọ̀ náà bá wọn yẹjú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ajábò wọn lẹ́kọ̀ọ́ rárá èyàn kẹ̀ máa fọdún yìí tún ní ìpè wá àti àǹfọ̀ yìí jẹ́ kọ́ ní tẹ̀láwọn láti ọmọ yẹn wá sọ fún òjíṣẹ́ ọlọ́run láàrín ọ̀sánlá pé ìní fọ́kọ tí làtẹ́jọ́ ti sọ kílẹ̀ sọ sí máa ti fọ́kọ sọlọ́wọ́ àdìsọ́lá òjíṣẹ́ ọlọ́run ní á àfọ́ máa ti fẹ́ sọ̀kọ̀ owó ọgbọ̀ lọ́ọ̀ká ẹni bí ní kọ́ kàtún wọn láhàtàkà tí ọkọ bá ní egbò àdá ìjìnà tẹ̀lé egbò náà ni wọ́n máa ń pè lábẹ́kùdà bíi egbò àdá ìdílé tọ́kọ bá ní tí ń tú ọyún wọ́n á níyàwó máa la ni òun yóò fi sàn tọ́ba la tọ́la tọ́la tọ́la òjijì ọlọ́run mọ́ àjàjẹ̀ kankan kò tẹ̀tọ́ kẹ̀kẹ́ sínú ẹ̀tọ́ ọkọ̀ ẹni pé ẹ̀rù bẹ lọ́rùn yọ lọ́rùn kọ́ba rẹ̀ yín lọ́wọ́ ẹ dáàbẹ̀ má máa bá àwọn bàbá bínú mọ́ o àlùjẹ́ náà ni wọ́n àlọ́ yìí ẹ má jẹ́ wọn kó bá yé ẹ̀sìn sùúrù pẹ̀lú wọn ẹni fẹ́rù lílé wàláyé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ láti ọjọ́ ẹgbọ́n ọmọ ìlọ́kọ mọ́ ẹjọ́ ọlọ́run sọ fún pé lọ́lọ́kọ ọ̀sọ́ bẹ́ẹ̀ ó bìí ẹni pé torí ẹ bá gbé tọ́run ẹ bá wọ̀ ni wàá tẹ́rí sí tó bá ti di bó tó bẹ̀ bá sí a nínú àwọn ọ̀làmọ́ nínú wọn ni alimọ́mù ìbùsẹ́ ni alẹ́ ìrọ̀pàtàlá wọn níyàwó iṣẹ́ ẹ̀sìn ti pọ̀jù wò ráyè gbogbo ilé ìta ń bá ti akẹ́sẹ̀ àtàgídí irú ẹni ó ní ijó òní ní ti ìbí abá ti mẹ́nu kalẹ̀ sọ́rọ̀ ń bẹ mọ́ bàbá mẹ́nu kalẹ̀ tó mẹ́rin sí mẹ́ ẹ̀dàkùn tó bí ìta bá ti mẹ́nu kalẹ̀ pé àbẹ́kùn ah, ọwá irúgbà àwọn bàbá ìwá ni kò sígbà tí wọ́n bísí wọn ọ̀rá yìí obìnrin obìnrin sì nígbà tí ó ti pé èèyàn ọmọ sọ lẹ́ẹ̀kẹsẹ̀ àjọkẹ́ wọ́n nídìí wọ́n gbogbo gbà bí sọ́jà bí sọ́jà bí ìkókò bí ìkìlì ń gbogbo gbà kò sábà bí yẹn kìí sí bí àwọn àbáwọ̀ jáde orí ilé ẹ̀kọ́ ni àwọn ò ní lè rí pé ní òṣìṣẹ́ tí wọ́n fẹ́yàwó òun lọ́mọbìnrin yẹn náà wá sọ ní ọ̀rẹ́ gan-an ọmọ mi níyàwó abẹ́ òwò ní lọ́kọ̀ báwọn bá ti ní títí ọlọ́wọ̀n lè sọ fún pé lọ́ọ́ lọ́kọ̀ kò rí bẹ́ẹ̀ ìtọ́ ọba ti mọ̀ fọ́rùn yóò gbé òní ní gbẹ́rù láì ọ̀yà pàásì náà ibi tẹ́tọ̀ yẹn tóbi lé ẹ̀rí wọ́n lọ́kẹ́ náà àwọn ọmọ abíjí máa ń sùn ìjọba ìjọba ìjọba àìsàn ìgbà tó ti kúrò sílé ọwọ́ àdéhùn wọn tó ń sàpọ́nlé ọba ìṣètọ́lọ́ ọba àwọn èèyàn pé tó bá ti jáde báyìí gbogbo wọn máa máa gbé jáde fún wọn forí balẹ̀ fún mi. òun lè wá fẹ́ gbé bẹ́ẹ̀ fún títí ọlọ́run gbà tó dé òtítọ́ ọlọ́run ṣe ó lè ní ọbẹ̀ máa ṣe ìmọ̀ àwọn òní bẹ́ẹ̀. irú tí wọ́n wá fẹ́ fẹ́ káwa kì í ṣe kì í ṣe ọ̀rọ̀ ayé nìkan tọ̀run tó wà mẹ́ ẹnìyàn ayé lásán ní mójú tó fún wọn wọ́n ń jáde fún ìwọ́n kẹ́ lọ lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ àà òṣìṣẹ́ ọlọ́run bí ara sallallahu alaihi wasallam wọ́n ní làwọn fúnlò àmìrọ̀ àhàdán àníyẹ́ ìtúlẹ̀ ní àhàdì ní ìní wọn bá pẹ nìkan láti ẹgbẹ́ mọ́ forí balẹ̀ fẹ́ nìkan ní amọ́rùkọ mọ́ à ó fi ní bá pa láti ẹgbẹ́ forí balẹ̀ ní sọ́ọ̀dì à ọ̀pẹ̀ ìbá pa láti àǹtẹ̀ sọ́ọ̀dà ní sọ́ọ̀dì à kó forí balẹ̀ fọ́pẹ̀ nítorí bí wọ́n sọ ìyẹn náà yóò tún ayé wa inú ọ̀rọ̀ sọ́jà nẹ́bí sallallahu alaihi wasallam sọ pípé ìtẹ̀láṣẹ ọkọ fẹ́yìn obìnrin ó ní ti tẹ̀láṣẹ ìjẹ́nà yìí o òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ti obìnrin bá kírun wákàtí márùn ẹ̀gbẹ́ gbérégbéré ohun tá a fi mọ́ ẹ̀gbẹ́ mùsùlùmí ni ó ṣe é ó kírun ó lẹ́gbàá wẹ́ rọmọdọ́n tá a wà ń bẹ̀ àdùgbà bí ọ̀bá láwẹ̀ nìkan yọ padà dá padà lẹ́yìn Ramadan àbí ìtò ti fi dí àgbo ó ṣe. àdébì sọ̀rọ̀ àtàlágbó àtẹ̀síwájú pé ẹni yẹn tó wá ní yìí ọ̀sọ̀ alẹ́ kò tẹ̀ sí náà ọ̀pọ̀ ẹ̀yọ̀ kẹta àmọ́ ọmọ yẹn náà ní òun lọ́kọ́ rẹ̀ wọ́n àtọ́ àgbìmọ̀ àìlànà ó tún wá láti ọkọ̀ rẹ̀ fẹ́ẹ́ tọ́ wá bẹ́ẹ̀. wọ́n ní wọ́n máa sọ gómìnà yìí pé òjòkó wọ́n náà lè jẹ́ tẹ́lẹ̀ ọ̀nà tó bá wù ẹni kò tọ̀wọ́ ẹni mọ́ wà tẹ̀ pé ọ̀tẹ̀ lé àti ọkọ rẹ̀ wọ́n sọ pé máàkì mẹ́rin òun lè yóò fi páàsì tọ́ba gba méjì tó lè páàsì tọ́ra ti làmọ́lẹ̀ pé mẹ́rin ní tọ́ ọba ti gba mẹ́rin yẹn ọ̀páàsì ó béèlì ní o mẹ́rin yìí gbọ́dọ̀ pé o obìnrin pé obìnrin kírun ọlá rẹ̀ kọ́dà kò sí ìdìnnà ń tó sọ́kùn lọ́jì tó ọ̀pọ̀ pẹ̀lẹ́ kò wa kí ni àwọn ẹ̀tọ́ tí ìyàwó ṣe ọkọ rẹ̀ àkọ́kọ́ bẹ̀ òun ní kọ́ máa tẹ̀lé níbi ohun tó bá pa aláṣẹ. káṣí ẹ̀ ní àṣẹ yẹn ó ní òǹdè tó dé nínú ọ̀rọ̀ bí ìta nẹ́bí sọ́lọ́lọ́ àtàlámọ́ ní màálù ìtẹ̀lé ta ní ìyàwó máa tẹ̀ láti ọkọ rẹ̀ yẹn ó ní ṣe pẹ̀lú pẹ̀lú ga ọ ọwọ́ nu ọwọ́ látọ̀dọ̀ ọ̀sẹ̀ ìgbòmí sọ ọ̀nà àmọ́ ibi látọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan lóbìnrin ẹni yìí wọ́n lọ bá òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àlọ́sọ́lá òṣìṣẹ́ ọlọ́run wọn sọ bó òun obìnrin jẹ́wọ̀ sí lọ́kọ bí òyí ọlọ́run bí arábìnrin yẹn bẹ́ẹ̀ obìnrin yẹn níbẹ̀ òun ti lọ́kọ èyí tó ọlọ́run wá ń béèrè lọ́wọ́ ẹ̀ sọlá ayọ̀sọlá pé bóò ló ti rí tọ́pẹ́ ó ní à òun ò sí àǹtó òun òun mo tó bá ń ṣe ní ó gbà ọ́ á èyí tó ọlọ́run ní lọ́pọ̀ ẹ̀ fa ìnẹ̀rú ìnẹ́tùkí wọ̀nà ẹ̀rù òun màlàbí jẹ́ mẹ́rẹ̀ mẹ́ẹ̀ẹ́sẹ́ ní fífífífì lórí ẹ̀ òun làbí dẹ́nà rẹ òun lẹ́ni náà rẹ lọ sọ wáwò pẹ̀lú ọkọ rẹ o ẹ̀rí ìkànnì nínú ọ̀rọ̀ bí ìtàkẹ́bí sọ́gbà wọn bí ilé ìgbóbìnrin wọn lílo ìsọ̀lọ̀ ọlọ́run àdìsọ́lá òṣìṣẹ́ ọlọ́run ní alẹ́sì kò sí ọ̀rọ̀ ìdá àmọ́ obìnrin tó ọmọ láti ọkọ rẹ̀ nígbà tó bá pa á láti wọ́n lọ́wọ́. yóò dẹ̀ máa dùn mọ́ inú ọkọ̀ máa dùn tí bá ti wò ẹ̀yin obìnrin ẹ máa múra dáadáa kọ́ má jẹ́ gbà tẹ́ bá ń bọ̀ wá tó dé báyìí àdánwò sí láwùjọ ìfáníyà Yorùbá nígbà tó bẹ̀rẹ̀ bá fẹ́ jáde wá sí bí irú báyìí àwọn abẹ́ múra fún ìyà nídìí ẹ̀ ìtẹ̀lẹ̀ àpótí òun ni ìyàwó máa ń lọ ọwọ́ tó bá ti ń palẹ̀ mọ́ ọgbà tó kó dé láti fi iṣẹ́ yóò mú agbọ́tọ́ dájá lọ́dẹ́ wọ̀nyí lọ. ọ̀tọ̀lẹ̀ yìí tọ́wọ́ ńgbà tọ́kọ́ fẹ́ jáde láàárọ̀ tó fi dágbére ogun tó so mọ́ lọ́rùn ìdálọ́wọ́n sọ yìí o ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi iṣẹ́ o ọ̀tọ̀lẹ̀ yìí tọ́wọ́ ńgbà yẹn o. tó bá ti á mọ̀ pé aago mẹ́fà lọ́kọ̀ òun máa ń dé yóò ti lọ wẹ̀ gbogbo àwọn tòmátò tó ti fi ṣe bẹ̀yẹ pẹ̀lú rùmọ́ àtàlùbọ́sà wọn kò dé yóò tún wá lọ wọ aṣọ ọ̀tún rìn tó ti pé ọkọ̀ ń dégbà báyìí aṣọ mí ìyẹn ló tún lọ fi pàdé rẹ̀ ẹ̀ka àbọ̀ sí dára ẹ̀rẹ́ mo ti ń rí sí yín ti pẹ́ náà owó gbogbo ló ti wá pẹ́ yín báyìí ọmọ pé tó ìdí mẹ́la máa ń dé ìlà owó pé tó ní lé yáàrì sọ wọn máa balẹ̀ wọ́n ti fi fìlà wọn wọ́n ti máa kó aṣọ gbogbo ẹ̀ ti gẹ́sì bẹ́yẹ wọ́n ti mú búrẹ́dì tó fi ètò ní olùkọ́ fi dáadáa yẹn níbi inú rẹ̀ máa dùn ní alhamdulillah ìbílẹ̀ ah, ọlọ́run wá sí àníkẹ́ ìkẹ́ báyìí ah, ọlọ́run máa tẹ́ bákan náà wọ́n tàfọ́dúhù ní iná sí àwọn ọmọ sọ ọkọ a ń wí fáwọn lókèrè ẹjú wọn rẹ̀ ju wọn lẹ̀ kí wọ́n dẹ̀ sọ abẹ́ wọn wọ́n ti sọ abẹ́ yẹn kì í sọ̀rọ̀ sí náà obìnrin ọgbọ́dọ̀ má ló jẹ́ irú èsì ìmúra ní ẹ̀yìn ìyá wa ò irú òsì ń bẹ́ o asọ́gbàgẹ̀rẹ̀ ni múra yí o asọ́gbàgẹ̀rẹ̀ òun ni múra obìnrin òun ló ń pè ní jìlìbáàbù èèwọ̀ ní kóbìnrin máa tú aṣọ tí wọ́n máa rí ọdọ́ wà ń sálẹ̀ sórí ẹ̀lò yóò fi sẹ mẹ́rẹ̀ kọ́lá ó lè sọ pé yẹn tuta wọ́n bá wọ́n bá bá lẹ́rọ yọ́ bá líle ìwọ́n tó dá wọn ò sí fẹ́ nìkan tí ó lílo ilé ìlú wọn àbá kò lè ìdínà nídìí ẹ̀ àwọn ẹlẹ́ni àti ìdájì bẹ̀rẹ̀ lójá sí kí wọ́n rẹ ju wọn lẹ̀ kí wọ́n sọ abẹ́ wọn ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ orí àtọ̀tọ́ kan kí sọ̀rọ̀ sí lẹ́nu ọmọ ìyẹn gómìnà ọ̀sẹ̀ gbọ́dọ̀ ọrọ̀ oṣù pé ìdí náà pápó dáwà ọkẹ̀ gbọ́ sẹ́gbẹ̀ pápó kí ní ṣe fi ń tọ̀ ní. a ah! ìṣòro ẹ ìrọ̀bọ sí sàlẹ̀ jẹ pápó ọlọ́ọ̀dì àbúrò nù. tó mú fi jẹ́ gómìn dáadáa òun ló fi tó ṣe yí kí ó sọ ọkọ rẹ̀ lára rẹ̀. lábí sọ pé ìborí ẹ máa jù báyìí kì í sí ìborí yín rírẹ́ parí tẹ́ẹ̀rẹ̀ ẹpa ọba àbá ti ìbalẹ̀ díẹ̀ díẹ̀ ní mọ́ ní ìyẹn máa jẹun sókè wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí mo tẹ́ ní ẹlẹ́ni ṣe wàhálà sí tọ́sẹ̀ sọ̀dá àkí lórí ẹ̀ ọ̀rọ̀ bá yàgbọ́ tẹ́ni ẹlẹ́ni ṣe tọ́sẹ̀ sọ̀dá àkí lórí ẹ̀ látẹ́gbọ́n máa wá fẹ́ ẹlẹ́mẹ̀wàá láwọn èèyàn máa wá rí gbogbo ọrùn bíbà yìí wọ́n máa rí wọn lọ́ọ̀ ní inú kẹtẹ́ni ẹlẹ́ni tó wọlé òun nìkan lónìí ló fi ẹkún bì dáadáa òun lóbìnrin tó ṣe pé inú ọkọ rẹ̀ ọdẹ máa dùn tọ́ bá inú rẹ̀ máa dùn tọ́ bá ti wọ̀ pé ah, ọlọ́kọ̀ máa ti wọ̀ ọmọ àti wọ̀ èyí ń wù mí kọjá tí pé tàbá tún dábì jẹ́sẹ̀ ìwà àríkẹ́yìn náà ló ti jẹ́ ìyàwó mi bẹ́ ẹ̀rí bákẹ́rẹ́ àtúnṣọ́ dúkìá ọkọ̀ eléyìí jẹ́ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ kejì tí ìyàwó máa fi fún ọkọ rẹ̀ òun ni áńtà pàṣẹ ìgbòho yóò máa gbé lọ ọkọjú kò ọba adẹ́ta ní ọkọ nàbí gbòho ìgbò wọ́n á sàbàbùrọ̀ ẹ̀jìnà sàbàbùrọ̀ ẹ̀jìnà ìgbìyànjú ìgbò yà ẹgbẹ́ lọ ọmọ ìjókòó ẹ má máa fi ẹwà yín èyí ẹ̀ mo fi kájú sọ yẹn ẹ má fi ẹwà yín ọ̀ṣọ́ yín hàn mo tọkọ yín ní nífẹ̀ẹ́ yín ẹ má fi hàn irú èyí tí máa ń ṣẹlẹ̀ ọlọ́run tó gbà nẹ́bì dìde sọlọ́wọ́ àrẹ̀sọ̀lá obìnrin gbélé ọkọ̀ tó borí ọgbọ́dọ̀ jáde àti pẹ̀lú ọ̀dọ̀ ọkọ rẹ̀ obìnrin bá jáde láì gbà yọ̀dọ̀ ọkọ rẹ̀ káàná ti náà ti yá ó ti jẹ́ kan láàrin tó jáde kó tún tẹ̀ láti ọkọ ẹlẹ́sẹ̀ ni ọ̀sẹ̀ lọ́run ọgbà nẹ́bì sọlọ́wọ́ àrẹ̀sọ̀lá ó sì lẹ́sọ̀ síyà ìyá yẹn ní àwọn nǹkan tá sọ yẹn ká àdìgún bí ọ̀gá gbọ́ ká má sùn sí tí ọ̀rá tó gbà lọ́dún pé kàn jáde kì í gbà yọ̀dá pátágbére láfẹ́ wá gbogbo láti rí olómo rẹ̀ láti gbúrò rẹ̀ àbí ráńdà ẹ̀dígẹ́sì lẹ́yìn torí ń bẹ́ẹ̀ níbẹ̀ sí lẹ́tọ̀ọ́ síyà ẹ̀tọ́ kẹta tíyàwó máa fún ọkọ rẹ̀ òun ni kọ́ máa tẹ̀lé ìdáàdà àáhà ilẹ̀ ìgbẹ̀rọ̀ṣì tó bá pè pé òun fẹ́ ti sáà ní pẹ̀lú rẹ̀ pẹ̀sùn náà yá yàtọ̀ pé òtútù mú èèyàn máa rí o ó gbé burúkú máa ń sọ ọkọ̀ ẹ̀ kó tutù mú hmm, òtútù bọ̀ tọ̀ ìyẹn kẹrin ló jẹ́ bí wọ́n fi gbòòrò lọ́wà tó lè ló ti máa sọ kó tutù mú òtútù bọ̀ ní máa mú ọ̀rún ẹ́ inú kẹrin ẹ̀ fi gbé òtútù lọ́wà pẹ̀lú lóòrèkóòrè gbàgbọ́ kọ́dà ní ró màlà lọ́wọ́ máa sọ pé ó yọ ìpa àmàlà yẹn mi máa bọ̀ wá tó gbọ́dọ̀ lọ́dà lóhùn rẹ̀ nítorí bá wà nù àdéhùn sí àbíkùnrin àgbéjáde wọ́n lè fi jọlọ sọlá àtàlà sọ pé bí ọkọ bá pé ìyàwó ẹ̀ pé kán wá sí gúúsù tó ń fẹ́ ṣe súnmọ pẹ̀lú ẹ̀ pàápàá ìyàwó bá sọ fún ọ̀dáhùn ọ̀dáhùn láàrin ẹ̀ṣẹ̀ àjùmọ̀lẹ̀ àyíká àwọn mọ̀lẹ́kà lè máa ṣépè fún ibi ìbílẹ̀ tí ọlọ́run yóò jẹ tóbìnrin yẹn pátá tó ti fi há títí sí òkú mọ́ oníbẹ̀ ẹ̀ máa jẹ́ pé àwọn èèyàn gbọ́dọ̀ dínú odò kó máa fi dòdú ìmọ̀ òsì wọn ń pè ní nìkan

èèyàn máa dá lóhùn ni o àìdá lóhùn ìpè ní o ọlọ́run ní gbọ́ alẹ́ ní ìpè o bákan náà ìkẹrin òun ni nínú ẹ̀tọ́ òun ni pé obìnrin náà gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ni kẹ́ni kọ́ wọlé ọkọ rẹ̀ tí ìlà ti di ìlú àti tọkọ bá gbà pé kọ́kàn máa kó gbogbo àwọn kúrè kúrè wọ́n máa fún wọn wọlé ọkọ ẹ̀ àwọn ọ̀daràn èyí tó gbà wọn wọlé wọn lọ ojú wọn lọ gbò kẹta wọn ká máa lọ fi sọ̀rọ̀ káàkiri gbogbo àwọn kẹyà gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ òjíṣẹ́ ọlọ́run tó láàrẹ̀ tẹ́lẹ̀ olùwà ìnà lẹ́kùn àlè ìnà nínú ẹ̀tọ́ ti pẹ̀tẹ́ ìyọkọ lórí àwọn ìyàwó aláyọ̀wà tẹ́sínà kó ṣàgbó àkàdá tẹ́síwà kú náà wọn gbọ́dọ̀ jẹ́lẹ̀ tó dé orí tẹ̀yìn ìwà àbájẹ́ tẹ̀ ọwọ́ lórí ọlọ́dọ́gbò tó rí fóònù àwọn oníbẹ̀ẹ́sì wọn ìbàjẹ́ burúkú gbáà bẹ́ẹ̀ ló ti lọ bó jú ah, ní jànáàbà ọmọ àlọ́ wọ́n ní bẹ́yìn náà ẹ̀ nílé àlejò ẹ̀lẹ́ ìkálejò wọlé ọkọ ní àyàfi pẹ̀lú ọ̀dà rẹ̀ ẹ̀rí àyàfi tá a bá ti mọ̀ wípé tọkọ wa bá gbọ́ pé èèyàn mẹ́nu yẹn débẹ̀ yẹn inú rẹ̀ ní ìbàjẹ́ ìyẹn ló dùn fún bákan náà nínú àwọn ẹ̀tọ́ yẹn wọ́n ní pé obìnrin ọ̀gbọ́dọ̀ gba àwẹ̀ tàbọ̀wọ̀ àwẹ̀ sónà àwẹ̀ ẹ̀tọ́ mọ́jà tàlàbíjì obìnrin ọ̀gbọ́dọ̀ gba ìlà tọkọ rẹ̀ sì wà níkàlẹ̀ ọkọ̀ òṣùwàgbọ̀ ẹ̀kọ́ lọ sí ilẹ̀ lábá àwọn ọmọ ọdún kan tí ìrò lè rí pè àdúrà tẹ̀ sí bàlá sí pè yàn kọ́ ni. ìgbè mo fẹ́ gbáwẹ̀ ọ mo fẹ́ gbáwẹ̀ ọ la mọ́ndé yìí o mo yí po wọ́n ti lọ fún ọmọ bọ́yá pápótí ọlọ́kọ́ pápótí bọ́ọ̀sì ó sì lè jẹ́ tẹ́yìn náà wọ́n lọ pápótí bọ́ọ̀sì ó lè jọ́ fẹ́ wọ́n dè tí wọ́n bá sì délé yẹn tí wọ́n táwọn kọ̀ọ̀kan fi kí ẹ̀ káàbọ̀ nìyẹn. nàá tí wọ́n bá sọ fún ọ láwẹ̀ bàbá wa nígbà tí wà sí rẹ̀ wọ́n ti kú nínú ọdún wà ní ogun òkè ògùn ni wọ́n bàbá ní àtọ́bá gbà yọ ọjà ni nígbà tí ò ti gbà yọ ńlá ló jẹ́ pé yọ kọ́ olùgbégbò ẹ̀mọ́ ní kí n sọ fún ilé mo rí bí wọ́n pẹ́ ilé ìlú tẹ́ lọ yẹn ẹ̀mọ́ wá fẹ́ gbà rẹ̀ lọ́la mọ́ndé o ẹ̀mọ́ fẹ́ gbà rẹ̀ lọ́la mọ́ndé ọ̀gbọ́dọ̀ gbà sọ obìnrin náà gba àwọn ẹ̀ta fọ́gbọ́ rẹ̀ sì wà nítòsí rẹ̀ àyàfi pẹ̀lú ọ̀dà ọkọ rẹ̀ ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀tá nẹ́bí sọlọ́lá àlùsọ́lá ń sọ wípé àní ọ̀tọ́ obìnrin kọ́ gbá rẹ̀ tọkọ rẹ̀ sì wà lára jù sí ń bẹ nítòsí ibi tí ọ wà ní ìfipọ́lẹ̀ sí àyàfi kọ́ wá pẹ̀lú ìyọ̀dà ọkọ rẹ̀ ẹ̀rẹ́ yìí gbogbo àwọn àdéhìí sáàmú wáyé àwọn àdéhìí tó gbádùn ní mọ́gbò kọ́ ni wọ́n gbé àdéhìí lé jáde lọ́jọ́ àkókò ní ìdí ìfẹ́ máa yẹn lẹ́lẹ́ ẹ̀tọ́ kẹfà èyí tí ìyàwó máa fún ọkọ rẹ̀ òun pé Allah tó ń fi ọmọ ìmọ̀ lè ní ìlà ilé ìsìn ọgọ́dọ̀ mẹ́nu dúkìá ọkọ rẹ̀ àbí pẹ̀lú ọ̀dà ọkọ ẹ̀rìn ẹlòmí lè gbogbo tẹ́ni ẹlẹ́ni ó lè jẹ́ ọkọ̀ tó ní ìwọ́n mọ̀ ìwé oríṣi oṣù ọwá lọ fún ogun oúnjẹ ní ìjọ lọ kó tọ́ ẹ̀. láìsí tí wọ́n bá dẹ̀ rà ẹ̀ náà náà wọ́n jẹ tí oṣù ó fi parí. ọgbà yọ̀ǹda kọ̀ ẹgbẹ́ ní kí n sọ fún yín ni pé mo lè fún lágbájá lágolo márùn-ún rẹ̀ nìyẹn wọn á lè bẹ̀rẹ̀ ẹ̀tọ́ tí àwọn gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ nìyẹn. adébísọ̀ máa ó ní alóbìnrin ọ̀gbọ́dọ̀ mẹ́rin kankan lé ọkọ rẹ̀ nígbà gidi ìgbìyànjọ yìí ha àti pẹ̀lú ẹ̀gbẹ́ ọkọ rẹ̀ ilé ìwà ní ojú náà bíi dàbó àlejò ọ̀hánàtòlá. inú ẹ̀tọ́ bí àwọn òbí fọ́kọ òun ni kọ́ máa ṣe sí ìdímọ̀ ọkọ rẹ̀. obìnrin bí ọ̀dà lọ́dọ̀ pé bí ilé ìdáná bí akẹwẹ́ ẹjọ́ màmá yín kọ́ máa ṣe bọ̀ yìí fi ọkọ rẹ̀ nínú ẹni táwọn èèyàn máa fi ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ púpọ̀ jù títí máa yà nílẹ̀ fún bí wọ́n ti lọ́lá tó wọ́n rí súnmọ̀ yìí lọ òun ni ìyàwó àgbà Abíọ́lá wọ́n ní títí àwọn èèyàn tí wọ́n tẹjú mọ́ ọ̀dẹ wọn wọ́n sì rí pé ìyá yẹn títí tí wọ́n fi kó láyé àwọn ọ̀dánẹ́ fún bàbá

ọlọ́ tàbí gbogbo ọwọ́ dàrí jẹ ó ti di ọwọ́ oúnjẹ ọlọ́pàá pẹ̀lú nígbà láti ní fi jálàjà àwọn mùsùlùmí kìí ṣe bí irú èyí tó Buhari ń darí Nàìjíríà rẹ̀ àwọn tí ń bẹ ó ti dalẹ̀ lọ John Biden darí lọ láwọn tó wà lábẹ́ nígbà táwọn ọ̀gbìn òṣìṣẹ́ ọlọ́run fi ń darí jọ yẹn ó ti oúnjẹ

olùdíjọba lọ sí subhanallah alhamdulillah allahu akbar láàmà lọ rí tó o bá ń fi ní tàbí tírì tàbí tírì ìwọ̀n tá a kà yẹn wàá dẹ̀ sì máa lágbára lórí iṣẹ́ ilé ọkọ̀ yẹn kò sì fún tó fún wọn nìyẹn bákan náà tíyẹn bá ṣiṣẹ́ ilé ọkọ̀ ọlẹ́ ní tíyẹn fi jọ ẹbí jọ sẹ́nu àwọn ẹni sọ̀hàbíyà ọmọ sọ̀hàbíyà ọmọ sọ̀hárà nínú àwọn ọmọ sọ̀hárà wọn asmá bíntì àbíbákì sọ̀hábí yàtọ̀ ni ọmọ sọ̀hábí ọmọ àbúbákì òkùnkùn rọ̀jọ̀ lọ́wọ́ àti. asmá lè ó ní òun lòun máa ń ṣe bọ̀ yìí fi ọkọ̀ òun tó ń pè ní sùbáyọ̀ ó ní àwọ̀ àbò gbogbo tẹ́lẹ̀ òun lòun ṣe òun lòun lọ́ta òun ọ̀pọ̀tọ̀ òun ṣe ṣe òun ṣe ọkọ̀ òun ẹ̀yìn àgbàlagbà ẹ̀sùn ọ̀fẹ́ ni ń tako fẹ́sù bó ní oṣù tí jákujàku ló tọ̀ wọ́n yìí jákujàku ní torí wàhálà yẹn máa lágbára gan ẹ̀rí ọ̀nìkọ́dà a máa lọ pọ́n mi ní jìnà èyí sẹ́yìn obìnrin ọ̀lẹ̀ fi máa ń sì lágbà ilé ilẹ̀ bàbá yìí tún máa sí omi ilé o àwọn làwọn obìnrin béèrè fún báyìí ẹ̀rí òun ní oṣù búrẹ́dì gbogbo àwọn fẹ́ wà láyé pátá òun ni oṣù kódà wọ́n ní máa ń rìn ní mẹ́rin tó jì bí kẹ́ máa bọ̀ látò sí ọdún ní lọ́dà wọ́n tún láfẹ́ wáyì yóò pẹ̀rù rù sórí àti máa máa jẹ bẹ́ẹ̀ nínú àwọn ẹni dáadáa tí wọ́n ti lọ. bákan náà nínú ẹ̀tọ́ tí àwọn oṣù kọ̀ọ̀kọ̀ òun ni kí ọsọmọlúàbí ara rẹ̀ àtọmọ àti dúkìá rẹ̀ òun láyàtọ̀ àti kàlẹ́ kan báwọn ẹni dáadáa lóbìnrin òun ni kí ni ọkọ ni dáàtò yóò máa bákan náà hafidọ́tù ìlànà ìdí yóò sọ fọ́fọ́ tọ́lọ́run sọ ètò ìbájúmú ẹ̀gbẹ́rẹ́ àlàyé wa lórí ẹ̀ nínú àwọn ẹ̀tọ́ yẹn òun ní kíyàwó máa dúpẹ́ fọ́fọ́ rẹ̀ ẹ̀rí bá ọkùnrin a máa ń sọ fún ìjà ẹ máa dúpẹ́ fún wa ká sọ yóò lè balẹ̀ torí kọ́ balẹ̀ náà ló dà ẹ máa yé wa ẹ̀rí ẹ̀ kọ́ má jìyàn ṣe ó sì máa bá lò lọ́nà ẹ̀tọ́ da afáwọn ọ̀sọ̀lá ìbùn àmọ́ ìbùn àmọ́ ìbùn àmọ́ ìbùn àmọ́ ìbùn àmọ́ ìbùn àmọ́ wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run fún láàrúsọ̀lá sọ wípé ọlọ́run ò ní fojú àánú wo obìnrin kan tó ti pé látẹ́ṣkòrò lè lọ sí ha bí èso pẹ́ fọ́kọ́ rẹ̀ wà ní aláṣẹ̀ṣẹ́jù ní àánú kò tó ràn kó lọ́dọ̀ ọkọ̀ yẹn kìí sì yìí yóò sá máa kú ní wọ́n rí òṣèlú òṣèlú kẹta náà ẹtú má jẹ àgbàgbé lè wà nínú ìlú báyìí ẹ má jẹ àgbàgbé nígbà tá àtẹ́bí ṣe ìṣẹ̀lá wa ní ẹ̀rọ ìdíje òní òjíjọ náà ní òun rí iná wọ́n nígbà tó ń wá rí iná owó orí nǹkan tó burú nù nǹkan tó ń wú ní láti jọ yìí tó ń tó ń rí nù náà wọ́n nínú nǹkan tó ń rí nù náà òun máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nù náà ìgbìta obìnrin ni wọ́n ẹ̀rí obìnrin lọ́pọ̀ jù nù wọn wọ́n wá nílò òṣìṣẹ́ ọlọ́run kí ló dé tó fi dájú ló bẹ̀rẹ̀ lọ́pọ̀ dùnú òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀lẹ̀ bí kúkúrì bí nítorí àìmoore láwọn obìnrin máa ń ṣe ní ẹ̀rí pa àgà ló rọ pé ọ̀rẹ́ lọ́kùnrin ṣe fóbìnrin pọ̀ obìnrin ọ̀gbọ́n ẹgbẹ́ mi lọkùnrin ṣe o ipò àtàjò ní ẹ̀rí bí kúkúrì bí nítorí àìmoore wọn ni wọ́n ni wọ́n á sọ fáńdẹ́bì tó láàrẹ̀ yẹ̀kúrú tẹ̀lé ńlá tí wọ́n máa ń sàì borí sọ́lọ́m àjíjá náà níbi ìtẹ̀lẹ̀ yẹ̀kúrú ní àṣíyọ̀ wọ́n máa borí ọkọ́ ní wọ́n yẹ̀kúrú tẹ̀lé ìsáì gbogbo dáadáa bákan bá ti wọ̀n mọ̀ tún ẹ̀ àdébì sọ̀rọ̀ bá ìsáláwá sàlàyé ìgbòmí sí àyè pé tó bá ti dáadáa sí ìkánú àwọn obìnrin ní gbogbo ọjọ́ ayé ọwá rí ìkẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ tẹ́mi rẹ̀ pọ̀ ń bí ọ̀sán náà ní pé mọ́rọ̀ àìsùnmí kàkà ìrọ̀n kọ́tún ìrírí dáadáa kan lára ẹ̀ ọgọ̀pọ̀ sáǹfààní kankan lára ẹ̀ rárá tọ́kọ náà ni wọ́n ti máa pè rẹ̀ ẹ̀dàpọ̀ sáǹfààní èyí tí wọ́n bọ́ ọ̀họ̀ yẹn bàbá láǹfààní kẹfẹ́ fòtò tí fẹ́lómi ni wọ́n bá yẹn jú ìjà fún wọn ọkùnrin àwọn àrọ̀gẹ̀ ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ wọ́n lè kí rí rí ẹ̀ kílò wọ́n rí ẹ̀ ọ̀dà sọ bá sì tó bẹ̀ máa lọ ọmọ tó wù ní kò níbi kẹrẹ ìkẹ́ ìsàkàrà lásán ni tọ́bá rí ìkẹ́lẹ́ ní rẹ̀ ọkọ̀ láyé ojú ọ̀sán náà ní pé kò sí ìkẹ́ náà àti ojú òjò káwọn obìnrin pọ̀ nù náà nìyẹn ìkẹwàá nínú ẹ̀tọ́ tí àwọn òsì kọ̀kọ̀ òun ni áńtà sàfẹ́ ìyànà ẹ̀yà òbúrò wọ́n tẹ̀lé jẹ́ ọmọ òun èyí tí mo ti kẹ́jú sọ lẹ́ẹ̀kan yẹn a máa ń múra sẹ́fún ọkọ̀ ìyẹn ni àwọn aṣọ tó fún tó fún gírígírí ẹ̀ tó ń dàbí àwọn àtìsà tẹ́ bá ń fún táwọn bí gbégbóde ẹnu yàrá ọ̀rọ̀ yàrá wọ́n ah, mi kì ní ẹ̀fẹ́ dàgbà mọ́ ni bẹ́ẹ̀ ni sẹ́yìn náà fẹ́ dàgbà mọ́ ẹ̀yìn náà fẹ́ dàgbà mọ́ ẹ̀rin èèyàn máa fi Ige alẹ́nu tó lóore ìdúnnú ìyàwó òun lóbi tí ó ń tàn nínú tí wọ́n jẹ́ bá ń wò. Ìkọkànlá nínú àwọn ẹ̀tọ́, èyí tí ìyàwó tí ó ti kọ́kọ́ rẹ̀, òun ni Allah tẹ́wọ́n ní àlẹ́ yìí. Wọ́n máa ń bèèrè ìlú lórí ọkọ rẹ̀ ìdá àǹfààkọ̀tì àlẹ́ yìí. Nínú ẹ̀wọ́ kan bá jáde lọ́wọ́ ẹ̀tọ́ padà mẹ́ lórí ọkọ, ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ ìlú. Ẹgbẹ́ ẹ̀bí ọgbẹ́ ní obìnrin ọ̀gbọ́dọ̀ dán wò ọ̀gbọ́dọ̀ dán wò àbọ́dẹ̀ dán wò lórí ọmọ bẹ́ẹ̀dẹ́bẹ̀ẹ́dẹ́bẹ̀ẹ́dẹ́lẹ̀ ẹ̀lẹ́ iná ìlọ́gbọ́n lára àwọn agbòlú pípọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bí ó sì mojú yí kan tẹ̀rí àgbà pé ká ọmọ mojú rí ẹnìkan lọ bí àtẹ́lẹ̀ ilé rẹ̀ fọ́lá àlọ́sọ́lá nígbẹ́ta ni màá máa bẹ̀ẹ̀kọ́ fún jù ní màá ti dáadáa sí jù ìdíjọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ wọ́n ní ìyá rẹ̀ ni o lákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ ni o lẹ́ẹ̀kejì ìyá rẹ̀ ni o lẹ́ẹ̀kẹta ọ̀sẹ̀ wa sọ pé bàbá rẹ̀ kí ni wá nínú tó ọ̀nà lórí ẹ̀ ló wà ló bí ń ṣe máa yìí náà ya ẹ̀ẹ́dẹ́ ní owó oṣù oṣù títí táàmù méjì èmi mọ́ sán ẹ̀yọ̀kan náà lẹ́sẹ̀ ń bẹ̀ ọba dẹ́dà ni ya ayyuhallazi na amanu sọ́tùpá kọ́rọ̀ ayà tó 64 ọlọ́run ní ayé onígbà gbọ́dọ̀ láti mú sí lọ sọ́dọ̀kọ́ sí kún bí i mọ́ndé wọ̀n tààrà ẹni ìta sàárà yìí jẹ́ pẹ̀lú rìnbù àtọ̀rọ̀ bíburú ọ̀rọ̀ bíburú sí ń bẹ lẹ́nu obìnrin ní ìtọ́bà sọ́bà ìtọ́kọ̀ òbí lè jẹun mọ́ ẹ̀nà òun lẹ́tún fẹ́ jẹ́ ẹ̀tún ẹ̀tún jẹ́ fún bẹ́ẹ̀ tí máa ń jẹ́ ìyàn kìí ó fi owó lówó jẹun kan ọmẹ́gbà lọ́wọ́ ẹ̀mí tọ́lọ̀ ọ̀gbùn bẹ̀rẹ̀ yóò ti palẹ̀ mọ́ gbà tó gbọ́n àkókò jẹ fẹ́ lọ́bẹ̀ ọ̀rọ̀ burúkú ẹ̀ ìyàn kìí ọ̀rọ̀ ilẹ̀ padà rí tó máa fọ́ mú kẹrẹ̀ bákan obìnrin àtẹ́rùdọ̀ obìnrin sí ẹ ọjọ́ tó ti díẹ̀ tọkọ̀ bá ṣe àìmálọ̀ ìlé ẹ̀ta ah, sílẹ̀ ìdí máa ń jẹ láìsí lájẹ̀ tèmi àà ah, oníbẹ̀ ń lè ju agolo ní àbàbá àti wọn bá ń ka àbàbọ̀ ọmọ tèmi yóò fàyè agolo ní pé agolo mẹ́rin gbọ́dọ̀ tó gbogbo yìí ah, àwọn mẹ́fà àbàdàn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti máa ń yẹ lẹ́yìn wá sí mẹ́fà lẹ́fún lọ́dá yókùnrin ẹ̀ obìnrin gbọ́dọ̀ yọ sí díẹ̀ ó sì ya yọ̀gùn kò sí gbọ́dọ̀ lágbó ọkọ rẹ̀ lọ́rùn fún tọkọ ọba lágbára láti ṣe nínú àwọn ẹ̀tọ́ èyí tí ẹni tó jẹ́ ìyàwó tí ó pè fún ọkọ rẹ̀ nínú rẹ̀ nìyẹn. bákan náà nínú ẹ̀tọ́ yìí èyí tí a sọ wípé ìyàwó máa fún ọkọ rẹ̀ lé láti sọ òun ni pé alikọ́yọ́nu ti díẹ̀ ìkọ́yọ́nu ti díẹ̀ nínú ìfẹ́ tí ọkọ rẹ̀ bá bò ọmọ màá lọ wọlé olé ọlọ́run bá sùpáànà bọ̀ tààlà ẹ̀fọ́ ìfẹ́ ilé ó fi kíkọ́ sáàtì ní sáàtì ní ọmọ tó dà á lé ìrírí آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها ويجعل الله بعد عسر يسرا. Olúbẹ̀ ọlọ́run ní ilé ìyàrá jẹ nígbà láàyè, bọ́wọ́ ikú bá ti mọ òun ní bá fi ní lójú, tó bá ti nígbà láàyè ní kọ́nà. Ẹni tọ́lọ̀ bá wá tí wọ́n á ní ìdìbò, àkóhun ah, náà lẹ́nu tọ́lọ̀ òun fún làwọn. Ọlọ́run lè láyé ká lè fún wọn ọ̀nà fún ìlà máa àgbà. Ọlọ́run lè lábẹ́ bí kan lọ́rọ̀ àdó tó bá fún sáyé jẹ́ ọlọ́run ọ̀gbẹ́dà àti àwọn ọ̀rọ̀. Ọlọ́run máa padà mú dẹ́kun wá lẹ́yìn ìṣòro. Inú ẹ̀tọ́ síyàwó yóò ṣe fọ́kọ rẹ̀. Wọ́n ní pé Allah tẹ́kọ̀ọ́ alamọ́ tí ó mọ́ mọ̀ tẹ́lẹ̀ lóhun tó ní ìsìnkú ni ẹ wọ́n lẹ́ẹ̀ sí máa ń tọ́kọ̀ rẹ̀ kórìíra má ṣe adébìtàn máa lọ sọ́lá wọ́n lè látó òbí mọ́ra àti òun dáújà ha ìyàwó kan ò ní máa fóònù sábọ́ pẹ̀ láyé rí báyìí ìlànà láti dáújà tó wọ ìrìnlẹ̀ kórìí láyé àti táwọn ìyàwó tẹ́lì yẹn máa máa fẹ́ àti táwọn pé ìyàwó tẹ́lì yẹn ọ̀fẹ́ náà wọ́n lẹ́yìn tí látòkù bí ìmì má kó tù tábákùnrin yìí náà kọ́ tàlàkì lọ ibi tẹ́tẹ́ ọlọ́wọ́ máa jẹ́ sí ẹ̀ fa iná ma wú ẹ̀tẹ́ fi ìlú ní ìdájì ẹ̀ aláwọn kẹ́ tọ́jú ẹ̀ tọ́jọ́ rẹ̀ lásán ni yóò ṣíkú aliyu fàárí kọjú ìpìlẹ̀ ilẹ̀ kò ní pẹ́ kò ní jì tọkọ̀ yọ padà kó lọ́dọ̀ rẹ̀ dọ́kọ̀ sọ́dọ̀ wa mo báwọn ìyàwó dáadáa dọ́ọ̀fẹ́ láti jẹ́ ní ọmọ àgbọ̀gbọ̀ àlejò ọ̀pọ̀lọ́. Nínú ẹ̀tọ́ tí àwọn ó pè fọ́pọ̀ ẹ̀, àtọ́ sí na mọ̀ àmà lẹ́ta wá nílẹ̀ yìí ni wọ́n sọ pọ́pọ̀ mi mọ́ wá fẹ́ o. Bí wọn kọ́ ti tẹ́tẹ́tẹ́ lórí ti ẹ láti ṣàmúṣẹ rẹ̀ ó tẹ̀ ní ṣe pẹ̀lú àwọn ìjẹ́nà ìwọ ìyàwó gbọ́dọ̀ sí dáadáa sáwọn ẹbí ọkọ ẹ̀ àtàwọn fámìlì ẹ̀ ó ti dáadáa pẹ̀lú wọn onígbàgbà ọkọ̀ ni máa fẹ́ ọ̀wá ní fẹ́ ní ẹ̀ lójú òní fẹ́ gbà bẹ́ẹ̀ lójú òní fẹ́ àbúrò ẹ̀ lójú ṣùgbọ́n àwọn sọ pé káàkúrò àtẹ̀gbọ́n máa pe ìyàwó bọ̀dá wọn àbí ìyàwó àbúrò ẹ̀ ìyàwó mi ìyàwó mi ẹni wọ̀nyí tó gba júmọ̀ mi la ilaha illallah débi pé ni àwọn yẹn padà ń ṣe bí ọkọ tó tán wọ́n bá ń bímọ jọra wọn yóò máa sọ fún ìyàwó bọ̀dá rẹ̀ ẹ̀yàwó mi lọ́ba gbóbi sílé ìyàwó mọ̀dá rẹ̀ ní báwí yàn ẹ̀ẹ́dí mi yàn fẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá pọ̀ tó bí mo mọ̀lẹ́bí ò dé bí pé kẹ́ máa ti ìyàwó mi ọkọ mi àgbẹ̀ ọba pé bọ́ọ̀dà wọn máa pé bọ́ọ̀dà wọn ẹ̀mọ̀ pé ìpín bọ́ọ̀dà ló pé bọ́ọ̀dà kò fi lè rẹ jẹ náà àwa ti pé bọ́ọ̀dà ó lè rí rẹ́ńsẹ́ bákan náà láǹfààní òun ni òun ni kó Ọgbọ́n ọgbọ́n fún fẹ́ kọ ọkọ̀ òun lẹ̀ ọ̀. Ẹwọ ọkọ̀ wọn gbòrò sí ọ̀. Ẹ má tẹ́lẹ̀ fún ẹ̀ ọ̀. Tọ́bí lọ fi ọkọ̀ rẹ̀ lẹ́ ó lílẹ̀ ní ti pé. Àwọn ọmọ gẹ́gẹ́ ọ̀rẹ́ ti fẹ́ wọn. Tádá sọ pé ìwọ̀n tó ti fi wọn ti fi sùn ti fi wáyẹ̀. Kí wọ́n rẹ̀ lọ sí ìjọba ṣe ó nípa ó. Tọ́bí padà jáwé fọ́pọ̀ ẹgbẹ́ ó rí lọ́sọ̀ àìrọ̀ òun fẹ́ káwọn nínú dáadáa ní pé kí èèyàn máa rẹ kan kí èèyàn máa wà pẹ̀lú ọkọ rẹ̀ láì lè túká ní ẹ̀sùn tí kò rò bóòlù ti máa lò tẹ̀lé pẹ̀lú ọkọ ẹ̀ fún ọgbọ́dọ̀ bí èrè kan fẹ́ kọ̀ láì líle pàtàkì sí ìtẹ̀lé àgbà wọlé. Ẹ̀rí Adẹ́nìsọ́lá Àlùsọ́lá ó ní obìnrin yóò sọ bá di ọkọ rẹ̀ fẹ́ ọkọ òun lẹ̀ tí ó sì líle pàtàkì kan sí ìtẹ̀lé àgbà wọlé. Fàhárọ̀ ọmọ alẹ́ ìhàrọ̀ ní àdùn ìjẹ̀nà. Irúgbìn obìnrin ò ní kúrò wà nìjẹ̀nà eléyìí wá ní sánà ìmáàmù tìrìmìtì àlejò àmàtọ́lá ẹ̀yin náà máa ń bẹ̀rẹ̀ pé wọ́n lẹ́yìn máa fi kọrin lọ́ọ̀dẹ̀ sí yìnyín wo tí ó fẹ́ díẹ̀ túká lónìí ẹ má jù túká ẹ̀dá ẹ má jù túká tó fi ẹ lè sọ fún wọn pin gàrí pẹ̀lú ọkọ bí kọ́kọ́ má lẹ̀ sí ọjà pò bí ọgbà rẹ̀ kò sí kẹta ó tún ṣe tán èyàn ti mẹ́sẹ̀sẹ̀ lọ́wọ́ alásìkò yẹn lọ́wọ́ nílé yẹn ó tún bẹ náà wọ́n ti bẹ́ẹ̀ ń gbá ayájẹ́ ibi bẹ́ẹ̀ ń gbá ayájẹ́ ìlú òun bàbá yẹn ṣe àwọn ọkùnrin burúkú yẹn ìyẹn lè torí ẹ̀ sí ẹ̀ ti kéde àbọ̀dẹ̀ bèbí fáyẹ̀ ibi yìí pọ̀ àwọn bíbẹ̀ tí wọ́n ti lè fún yẹn ló jẹ torí wọ́n ní ọwọ́ inú kására àti ìkọ́rẹ́ wọn kan lọ́jọ́ ọlọ́ọ̀dún tààlà á wọ́n ló bẹ̀rẹ̀ wọn máa sọ pé pàṣẹ fẹ́ ní kọ̀mílẹ̀ ìwọ tọ́lá tí wọn kó fún mi jẹ oníṣẹ́ bá fi ibi pa ìyàwó yóò sì ìlànà àyàfẹ́ni tọ́lọ̀ ń bá sọ lù wọn lókun. tó bá kan náà nínú ẹ̀kọ́ èyí tí ìyàwó pè kọ́kọ́ rẹ̀ òun ni wọ́n parí sí ẹ̀mọ̀ pé mọ̀sọ bẹ́ẹ̀ kọ́rọ̀ tó kù ni a sì parí ẹ̀sọ́ tó kéré nìyẹn. òun ni kí ọkọ bá padà jáde láyé ọlọ́run jẹ́ ká pẹ́ lórí ìtẹ̀lé tọ́lọ́run ní tọkọtaya wa tó bá kù láyé nínú ẹ̀sọ́ kan gbọ́dọ̀ pé òun ni kó ń lọ sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá láti fi ṣe òpó pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà wẹ̀ta aláṣọ ti bá kọ́rọ́ àyà tó tàbí kọ́ ọlọ́run ní wọ̀lẹ̀ bí náà ìtàwà fọ́ọ̀nà ní kó àwọn tó bá jáde láyé ní orí ọ̀yọ́sàrú náà tó tó wọ́n dẹ̀ fìyàwó bá sì lórí àwọn obìnrin yẹn abala kejì òun náà ni ọ̀gbọ́n kò tẹ́ ọjà di alàtọ̀ ìhà wọ́n ti mọ̀ wípé ara àwọn ìyàwó ọ̀yọ́ ní kalẹ̀ dá a táwọn náà làwọn ńlájú rẹ̀ rí táwọn ò ní táwọn ó àwọn ọkọ̀ lọ náà lójúṣe àwọn náà ní ojúṣe ò làwádé ẹ̀tọ́ táwọn ọkùnrin ní bí wọ́n ti lẹ́tọ̀ owó tí wọ́n nà ọbẹ̀ látorí owó sàdáàkì àtàwọn ọ̀dẹ́wò bí bẹ́ẹ̀ náà wọ́n tún láwọn ẹ̀tọ́ tó ṣe wípé kìí sì lẹ́wó nínú àwọn ẹ̀tọ́ ìlàbẹ́ mẹ́lùbà àkọ́kọ́ nínú ẹ̀tọ́ tí ìyàwó gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ tọ́kọ gbọ́dọ̀ fi fúyàwó òun náà ni fọ́sùnlẹ̀ ìṣọ̀ eh, ìbálò dáadáa ọgbọ́dọ̀ báyàwó ẹ̀lò dáadáa kí la gbà lérò pẹ̀lú ilé yẹn òun ni pé ìyẹn máa ń mú ìyàwó ẹ̀ lọ́rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ gbó mi ni wàhálà yóò tuntun àtọ́ta ẹni tí bímọ fún ní pè lọ́ta rẹ̀ ìyàwó rẹ̀ fa ọba adẹ́dàgẹ́ máa ń sọ ìgbà ọ̀rẹ́ ìyẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni ìyàwó èèyàn tuntun ọ̀gbọ́dọ̀ kan ẹ̀tọ́ tó yẹ kí èèyàn ṣe fún èèyàn gbọ́dọ̀ fi jáfara ó ṣe pé ìwọ́n ń ṣe àfìgbà tó bẹ̀rẹ̀ bá tó ń sì sọ nígbà yẹn lọ́dọ̀ ọkùnrin kan tó bá tó ń sì sọ ọkùnrin mi bẹ̀ tó bá tó ń sì sọ ìgbà ní ẹ̀bá tó sọ̀rọ̀ burúkú tó lágbára tó sọ ọ́ sí láti àwọn amúkẹ́jáde rẹ̀ ọ̀yẹ́ kí ẹ̀ lè mọ ilé ẹ̀rí bí ẹ̀ sì lágbára ọ ti dé o ẹ má ilé àgbẹ̀lẹ̀sọ̀lá ọ̀tọ́lá wọ́n ni máa fìlò lọ́wọ́ ní lóyìn ìmá fẹ́ sí ẹ̀tọ́ ẹni tó jẹ́ abọ́ àbòsí lórí pé ó ti tòbí lọ́dọ̀ ọ̀rọ̀ àdẹ́dà lábẹ́ ìbálò pẹ̀lú ìbá obìnrin lò dáadáa òun ni kéèyàn máa kí tó káàdì ọlọ́ ìwọ́n ní bẹ̀rẹ̀ wọ́n fẹ́ràn kéèyàn pàdé wọn pẹ̀lẹ́rìn wọn lẹ́yìn omi ń bẹnu wọn tẹ́ bá jáde báyìí ọ̀fẹ́ kò sí ìdò ọ̀rẹ́ rẹ̀ ọkọ̀ ń gbà lọ́wọ́ wípé gbà lọ́wọ́ wípé mo lọ ọ̀rọ̀ fi báyìí ó dáwọ̀ ilé kan òṣèlú rẹ̀ ó kù rẹ̀ tọ́wá kú pé kó tún ṣe bẹ́ẹ̀. ìtújúká wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀. ọba alẹ́dàá kọjú tẹ̀lé ọkùnrin pé wà á ṣòro òbóná bínú àárò ẹ bá wo bẹ̀rẹ̀ yẹn lò lọ́nà ìjọba. ọlọ́run tún sọ nínú àyà mi ìdí wọ̀lá ló ní ẹni lẹ́bi àlẹ́ yìí lẹ́bi àárò. àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà tí wọ́n ti lẹ́tọ̀ọ́ tí wọ́n fún yín lọ́nà ìjọba. àdébìsọ̀ láì wípé èé bí àwọn èèyàn nìyí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ìyàwó fẹ́ fẹ́yàwó ó sì bí onísọ́nà tí àwọn bá jọ wọn tẹ́ wọ́n ti tọ́jú ọ̀rọ̀ tó ti dọ́rọ̀ ọ̀dọ̀ ìsọ̀fún wa ní bí ni mo lóore jù láàrín táwọn ará ilé mi eléyìí wá ní sọ bí ìlú ìta àlejò ọmọdúnwá nínú ẹ̀kọ́ èyí tó ti gbé ọkọ gbọ́dọ̀ ti pín ìyàwó ẹ̀wọ̀n lè náwó o àní wọ́n máa ń jẹ owó mọ́ wà yẹn ẹgbẹ́ ìwọ tó ọ̀bá ti ló rọrùn òbí ọ́ ti máa lọ gbá àwẹ̀ lọ kíyàwó ẹ má sí ìyàwó ẹni ẹlẹ́ni ìnáwó bákan náà wíwọ́ ọ̀dá sọ fún ìyàwó rárá ọ̀dá sọ méjì fún lẹ́ẹ̀kan lọ́dún ọ̀rọ̀lẹ́yìn ọmọ ń gbọ́ ẹ̀ẹ́dá sọ méjì fún ìyàwó lẹ́ẹ̀kan lọ́dún lásìkò ooru àtọ̀kan fẹ́lẹ́ ọ̀dá fún lásìkò òtútù aṣọ tó kí wà dáhùn torí wọn sọ náà dáadáa lójú ohun wọ̀ ọ́ ló fi fẹ́ wọlé lábẹ́ ẹgbẹ́ òun náà ní ọ̀tọ́kùnrin ilé ìgbèrè ẹgbẹ́ wa mú yàwó ti sínú yàrá kan yàrá ẹyọ kan pẹ̀lú ọmọ mẹ́jọ láàrínlá àìlàlá ó sì dájú dáadáa fáwọn ọmọ mẹ́jọ yẹn àkọ́bí ọ̀dá ti tọ́dún mẹ́wàá ní òlè tó bẹ̀rẹ̀ ní ẹ̀rá ti mọ bí mẹ́jọ ọyẹ káàkọ́jú ọgbẹ̀ tọ́dún mẹ́wàá wá ẹgbẹ́ yàrá kẹrì ẹkọ́ gbogbo wọn ẹ̀kọ́ tà nẹ́bí ilé ẹ̀kọ́ wa sọ̀rọ̀ lọ́hàn àlọ́ òun ní kí ẹpa àwọn ọmọ ilá ẹ̀fẹ́ kírun tọ́lá àlọ́dún méje tí wọ́n bá dọ́dún mẹ́wàá náà kírun ẹlù wọn lórí àìkírun ọ̀fáfẹ́kù bẹ́yìn àwọn òfin mọ̀dọ́ọ̀jà ẹ má jẹun oṣù nìkan náà ó fi èyí pé mẹ́ẹ̀ lọ tó ti gómìnir ilé ìgbé pẹ́pẹ́ ilé tó yẹjú kí èyí ti fi tí wọ́n ti máa jí sẹ́wọ́n wò nígbà tẹ́ ní pé wọ́n wọ́n bá ti yí ayé kiri ààrẹ sí gẹ̀ẹ́sì àti tí wọ́n ti máa gbóhùn ọ̀fẹ́ náà àwọn aládùúgbò ti kan ọdọ́ ní bá ìbára yọ búlọ́ọ̀kù mẹ́ta dáńgbé búkà dáńgbé rí tó ẹni ilé wọn tó bá padà bá nílọ tó lẹ̀kùn bọ́lé òun ọlọ́pàá ti àgbẹ̀wò lọ́tọ̀ ìyá láńdéjì rẹ̀ ó ní táwọn bá ti tún mẹ̀tán àwọn alọ́jókòó sẹ́nu ọ̀dẹ̀ ẹ máa sọ pé oníra oníra nù níwò yìí ni wọ́n lọ sí kẹ báyìí oníkìlí kẹ yóò máa wí tó owó òsì tó bẹ́ẹ̀ fún wọn bá wẹ̀ fún wọn máa gbé jẹ̀ nẹ́bà jáde lọ wọ́n ti bẹ̀rẹ̀ ohun tó ká òun ó tó lẹ̀kùn mọ́ kúkà tó ń kọ́ ọmọ ẹ̀yìn bá ní ìdílé áàlùsùnà ẹlòmí ìgbọ́n ká ni yọ́ yẹjú

pé àwọn ìyàwó orí oko ríro orí ni wọ́n jẹ́ ẹlò oko onígbà ọba wù yìí ọba àlọ láàárọ̀ ọba àlọ lọ́sẹ̀ ọba àlọ nírọ̀lẹ́ ìgbó orí ọlọ ṣùgbọ́n nǹkan kọ́kọ́rọ́ tó lè fi ní ajá jẹ́ òun kí ẹ má rí kù kí sọ́ta fi ìyàwó sí o ibi tí wọ́n ti máa jí ẹ̀wò ibi tó fi lọ́dọ̀ pé àtúntàtẹ́ wá lọ́yá lẹ̀ lé ibi náà làwọn èèyàn ti kiri kiri ibi náà làwọn èèyàn máa wá ju léwẹ̀ tàbátà parí bẹ́ẹ̀ lé àná lọ́wẹ́ tó fi jáde a ní ìbùgbé sọ́ta tó o bá yẹn ti tẹ́tẹ́ ní kí yẹn wá gbogbo àwọn ìtọ́ yìí tó ní ọ̀nà tí ọgbà ta. Bákan náà, wọ́n ti ẹ̀rẹ́ ìjọba Adẹ́dà ń sàlàyé fún wa ibi wàhálà ìmọ̀lú ní lọ́wọ́ ríkùhùn náà wọ́n ti tùwàtùhùn náà ní màálù. Ẹni tá a máa ń bí wọn fún òun lọ́kọ̀. Ní bẹ lọ́rùn rẹ̀, kí ni ìyàwó ọ̀jẹ̀ kí lọ́mọ ọ̀jẹ̀ kí làwọn ìyàwó máa jẹ àti kí ni wọ́n wọ̀ lọ́nà ìtọ́jà.

wọ́n ṣàlẹ́tùn kúrò jẹun ẹ̀ríkẹ́ ìmọ̀síyà ẹ̀dẹ̀ lẹ́tọ̀ sí abẹ́ wọn pẹ̀lú gbólóhùn ọlọ́run wọ́n làbọ̀ nà ayé ìgbìmọ̀lẹ̀ tòwó ó pè dandan fún yí kí ni wọ́n jẹ wọ́n kí sì wọ́n tòwó kí ni wọ́n wọ̀ bí màrú lọ́dẹ̀ tó dà ẹ̀rí bákan wọ́n á wíra àlèkùnṣe yìí rọ́sì ọlọ́run àáyí ó ní wọ́n sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run kí lẹ̀tọ́ ìyàwó ẹnìkọ̀ọ̀kan wọ́n gbà lọ́dọ̀ wa òjíṣẹ́ àtùtàìmọ̀ha ìdáàtọ̀ ìta kó o máa fún jẹ náà bá ti jẹ àwọn ọkùnrin bẹ́ o yóò ti wá kan ní bíbà ọmọ ẹlẹ́bà yóò gba ìbàdí yóò ti gba ẹran yóò ti ẹ̀ẹ́ lè gba ọ̀rọ̀ bọ̀ sí àbá yọba tòjú fúrú ní ọba bí lálẹ́ àìkẹ́rẹ́rẹ́ bọ́ wá lórí àwọn kan sọ́bà tó ráwọ́ wáyé wọn padà wá ah,

ìtajà bẹ́ẹ̀ tó yọ́dà ìjábùwó yóò tún lọlé yọ́dà ìjábùwó gbà wọn bá mú délé tó nípa bẹ́ẹ̀ ó fún wọ̀tọ̀ bá sí ń wọ̀ wọ́n là tẹ́jẹrẹ bí ìwọ̀n ìta ó ti gbọ́dọ̀ ta lójú àyọ́ nígbàjú tó ní ọba máa fún ẹ nígbàjú bẹ́ẹ̀ mọ́jọ́ mọ́gbẹ̀ èèyàn gbọ́dọ̀ bá ojú èèyàn gbọ́dọ̀ bá ojú wọ́n láàrùn fọ́pẹ̀ ó ti gbọ́dọ̀ fojú gbogbo sọ́bọ̀ bó ní ẹ̀mẹ́ lórí ló wù ọ́ ló fi tó àwọn òbí rẹ̀ lọ́pọ̀ ọ̀fẹ́ ọ̀gbọ́dọ̀ bíbù nípa rí àdéfì ní ọwà ń bẹ̀rẹ̀ pípa iná wọ́n àkálàfà ádámọ́ aláàzùrọ̀ rẹ̀ tọ́lọ́lọ́run dá ádámù lórí àwòrán rẹ̀ àìgbóbi lójú òsùgbọ́dọ̀ bójúbù wọ́n là sáàjọrọ̀ ìlà àbẹ̀lẹ̀mẹ́yìn òsùgbọ́dọ̀ pàásì jọ máa wá bí ẹgbẹ́ rẹ̀ náà ni ìtọ́ rẹ̀ tí ti ń tajà wà tọ́ ẹ̀ pípọ̀ ìyá wọn pé wọ́n máa tajà lé gbogbo àwọn ará àdúgbò rẹ̀ lọ́wọ́ ajé wọ́n mọ̀ wípé ìwà àti ẹ̀jà ọ̀yọ́ kó rí bẹ̀rù fọ́dọ̀ ó tún ṣe dáadáa ó bì bí ọba wáyé ilé lọ gbọ́dọ̀ jẹ nínú ilé òun ló jìyẹn gbọ́dọ̀ máa wáyé eléyìí ọwọ́ àti òtún tàbí dáhùn àti ìdìmájá àlejò rahmatullah ẹ̀rí àwọn àìsàn ọjọ́ lọ́sàlẹ̀ tí ẹ̀tọ́ yóò fi yí wa dáadáa wípé a gbọ́dọ̀ pé àwọn ìwọ̀ ìnáwó yẹn wíwọ̀ ni o níná ni o àti gbígbé ni o a gbọ́dọ̀ mójú tó wọ́n lé níjọ ọmọ ọ̀sìbá ọlọ́fẹjọ́ ọkọ rẹ̀ sùn òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó lè òṣìṣẹ́ ọlọ́run ìmẹ̀ àbá sùfìyà tó rí àgógún fìyà rẹ̀ lọ́jọ́ kó owó lọ́jọ́ ló ń ṣẹ̀fín ahun kódà bó ti láhun náà ló tó wá rí ojú kòkòrò yóò tún fẹ́ gba ti ọwọ́ èèyàn kò sì ní mú tiẹ̀ wá ibi lọ́gbọ̀n òun dé nìyẹn wọ̀lé ìsàyọ̀ ọ̀pìn ni wọ́n wá lẹ́bi ẹ̀yìnlá mọ́ àkàkù ọwọ́ aláya ìlànà kò ní tètè àtọmọ mi àti mọ bá ti mú sí ọ̀gbọ̀n lókùn òun la lè gbá àrísọ́lọ́run ní lọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ kó bí mọ́ yẹ ti bí ọmọ ẹgbẹ́ obìnrin lè ja ọkọ rẹ̀ lólè nígbà tó bá kọ̀ sí ògbó wa ṣùgbọ́n ojú ọba mú yẹn yóò ṣe déédéé nǹkan tí wọ́n ní bùkátà sí òun àtọmọ rẹ̀ tí ìbá wa sásìkò yìí táwọn ọkùnrin ti gbọ́n wọ́n ti lọ fún wọn sínú pàlàpàlà inú atẹ́kùn ló wà báyìí ní ìyẹ̀bá lọ́pọ̀ bá jẹ́ ẹ̀rí èsì ẹ̀mú rẹ̀ tí ọ sọ fẹ́ẹ̀nì ẹ̀fọn ọ̀sọ́ fún ọ̀ àti títẹ̀ títẹ̀ rẹ̀ lọ́wọ́ lọ́ta tàbí ọ̀rà ìràkúra wọn rà tó ẹ̀yìn ọkùnrin ẹ̀láfẹ́ máa sáàbò sí fáwọn ìyàwó ìmọ̀ ọ̀. Bákẹ́rẹ́ ń pa tó ní ilé ìgbé ọba dẹ́dà ní àti òwò náà ní àìkú kàkàtù. Ẹ mú àwọn obìnrin yí pé níbi lẹ́yìn náà bá gbé ní wùjú dìbò. Nínú dúkìá ilẹ̀ ní tábára yí káńbẹ̀ ní ẹ̀fà àwọn obìnrin yí pé. Kì í sí pé ìyàwó máa gbé ọ̀dọ́, ọkọ máa gbé bàjẹ́. Yóò yí o àdáwò máa ń padà wáyé lẹ́yìn rẹ̀ ni kò sí kan láì rẹ̀ gbọ́dọ̀ máa wà nínú àǹfààní láàrin ilé ilé ìyẹ̀wò ni pé kájọ́ lọ yọ àǹfààní ní ìsáàmù wa ìyàwó èèyàn gbọ́dọ̀ máa gbé pẹ̀lú àwọn fámílì ọkọ nílé ẹyọ kan tó àyọgbóni ọ̀tẹ̀lẹ̀ ọ̀ wọ́n lè ní ẹ̀ẹ́ abájọ tọ́mọ Mo rò pé fámílì ọkọ ọ̀gbọ́dọ̀ máa gbé nílé kan náà pẹ̀lú mílíọ̀n pẹ̀lú ìyàwó. Kò ti gbọ́dọ̀ wáyé kọjá sí pé àwọn fámílì ìyàwó náà máa gbé pẹ̀lú ọmọ. Wàhálà máa padà tẹ̀lẹ̀. Bákan náà ọkọ ọ̀gbọ́dọ̀ jẹ́ onípa ọ̀rọ̀ lé. Aláìka mẹ́lẹ́kò. Fẹ́ ilé yàrá ẹyọ kan ìyàwó méjì. Aláìmọ̀mọ́ rẹ̀ ládùúgbò wa nígbọ̀lọ̀ nígbà yẹn. Ó ti bàbá kan ló sì níyàwó méjì yàrá kan yàrá sì ní èyí kò tó ibi tí kò tó bíbà yìí gan bóyá láti kéré yìí ọlọ́ọ̀lì ìgẹ́gẹ́ wà náà obìnrin yẹn tó ti kọ́ lè ṣùgbọ́n ìwọ́n tí wọ́n jókòó sí ìyẹn ọ̀jẹ́ ààrẹ sí gẹ̀ẹ́sì ẹ̀ẹ̀ ìwọ́n tí wọ́n máa ń àwọn abẹ́rẹ̀ pẹ́lú ọgbọ́n olẹ́ ń dá wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni ọmọ bá tẹ̀lé ọkọ̀ tó ní bẹ́ẹ̀sì ẹni tó rọ̀ bá kí wọ́n wà lẹ́sì láàrínlá àti ìlọ́lá. Lọ́jọ́nà àbá sọ pé ìjẹ́ máa ń bẹ lẹ́kò. Kóbìnrin jọ ń sùn lórí bẹ́ẹ̀lì bọ́kà ó sùn lẹ̀ ẹwà ní sílé oṣù. Ẹgbẹ́ ilẹ̀ jí lọ́mọ́lẹ̀ ẹ̀sìrẹ́ wọn. Tó nípa bẹ́ẹ̀ kí yẹn kó yàwó lójú ẹyọ kan lọ sínú yàrá kan. Ọ̀tọ̀ náà lábẹ́ ibà fẹ́ gbélé bòyó sí nẹ̀bí ìnira ìkọ̀hánì ní àwọn ilé ànẹ́bì sọlọ́lọ́wọ́ àlùsánlá ó bí ẹgbẹ́ ìyàwó kan ilé náà kan ilé nílé máa wá tó bí o òun ní ìṣẹ́ tó lè fàpọ́nlé bákan náà nú ẹ̀kọ́ òun àtàlọ́pọ̀ òkú bí sọ́jà kí èèyàn máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó ọmọ àpá ṣeré tó bá jẹ́ ọmọdé léèyàn fẹ́ kí

ọ̀rẹ́ bí wọ́n tọ́ fọ́ bí kí ọba ló ń lọ wò rẹ ọ̀ wáyé o òun wò rẹ àwọn wò rẹ wọn ló fẹ́ wò rẹ àwọn tó ń ṣeré tó mọ́tálásí rẹ̀ ìjọ ọlọ́run ló ti yá sọlọ́lọ́run ayọ̀sẹ́lá ọlọ́run alájà òun bá ìwé lẹ́wọ̀ wọn ó lóun òye máa wọn tó ń fi padà yí sí tó ń sọ pé ó ti tẹ́mu lọ́rùn báyìí àwọn tẹ̀ wá padà ẹ̀rí ó ní òjíṣẹ́ ọlọ́run sọlá ayọ̀sẹ́lá

wọ́n lọ jẹ lọ́tọ̀ torí bó ti máa rìn jẹ nílẹ̀ṣẹ̀ rárá tẹ́kẹ̀ sí yẹn ẹjọ́ rìn náà ẹjọ́ rìn ẹjọ́ rìn láti rádà wá sí lábẹ́ wọn ẹjọ́ rìn ẹrìn dáadáa ẹrìn ẹrìn ẹrìn kẹjọ máa mọ̀rọ̀ párú wọ́n àti ẹ̀ wọ́n ní àwọn àìsà rọ̀jẹ̀ ọlọ́run àti àtòjíjẹ́ ọlọ́run wọ́n ti jọ pé kí ni wọ́n jọ sáré ẹ̀rí ọwọ́ àti pé ìyàwó àìsà sáré òjíjẹ́ ọlọ́run tó máa ìyá wá nígbà tó ní fáwọn padà lẹ́rẹ́ lára tí wọ́n ti sẹ́ra wọ́n ti jẹ́ bẹ̀rẹ̀ ìjọba wà ní eré ìje ló já tún sáré wọ́n bá tún sáré rẹ̀ sẹ́ni pé ìjọba ráyé ẹ̀sẹ̀ ọ̀ráyé rẹ̀ bẹ̀ tí wọ́n wá ojú ti bá rẹ̀ bì lọ́lọ́lọ́ wà rẹ̀ sọ́lá ọ̀ráyé mi ló ti lè ní àwọn ẹ̀kọ́ lè ráyè ẹ̀rí wọ́n bá ni wọ́n ń sàráì mọ́ ìjọba Ẹ̀yìn wọn lẹ́lọ ti jọra ọgbọ́n ọgbọ́n wé ilé ìgbésẹ̀ ní ẹ̀sìn rẹ̀ láì. Tó bá kan nínú rẹ̀, òun ni kí wọ́n ní àwọn àyíká àwọn ọmọ kéékèèké inú ìfọmọdé làwọn lẹ̀ tí wọ́n máa ń tèrè. Ní ìgbésà mẹ́rin bá dé, ìkàlùkù wọn tẹ̀ súlẹ̀ ni wọ́n sá lọ. Bákan nínú ẹ̀tọ́ èyí tọ́kọ

tọkọ ìyàwó mẹ́sẹ̀ wa lálẹ́ ẹ gbogbo àti ìlú tòun sọ pé obìnrin ẹ̀yàn lẹ̀ ra ìgbó èyí ti ṣe wàhálà látàárọ̀ ọba ágbó òwòrò ọgbọ́ ní o torí wọn wọ́n ń wọ́n pè yẹn ní ọkùn Zaria àti àbúzáyà ẹ̀rí ọwà ni á ìwọ́n náà dàbí ọmọ òzáyè fún mi èyí náà ti dàbí àwọn òzáyè fún nígbà tó tọ́sẹ̀ àwọn onírìnrìn tọkọtìyàwó tó ti bí mẹ́sàn lọ lálẹ́fà lásìkò tó ẹgbẹ́ yẹn sùn ẹwù tàbí ìhò tó parí kódà bá gbé wá tó ìbò làrẹ́ ní sọ bá nẹ́bì lálẹ́ nìyẹn ò ìkéde nínú àwọn ẹ̀kọ́ yẹn láti fún ìyàwó wa oníkí yẹn máa kọ lọ́rọ̀ ẹ̀sùn ẹ̀mọ̀ bá àbá náà wọ́n pè àbá yín kọ́ ọkọ̀ ni wọ́n béèrè yẹn èèyàn máa kọ níwọ̀n ẹ̀sùn èèyàn sì ṣe nínú òkòrò tẹ̀lé tọ́lọ̀ ọba nígbà tó tọ́ tó sàkàrí àyà fẹ́fà àwọn mi yà ayò ẹ̀lẹ́bí na àmàlú kó àkúntàkùn wà àti ikọ̀ mẹ́rọ ọkọ̀tù àníwájú ẹ̀ṣùgbà ẹ̀yọ́ nígbàgbọ́ òdòdó ẹ̀ iná tó ti pé èèyàn wọn ò fi kó àtòkúta èèyàn wọn làwọn káàkiri ẹ̀ òkúta àwọn náà làwọn òrìṣà wọn ni wọn fi kó náà nítorí pé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn ní òun sálàmù táwọn jẹ ọlọ́wọ́ àjùhà wọn là nẹ́bí ìjíjọ lóru wọn wà ní subhanallah mímọ́ fọlọ́ kí ni wọ́n tí wọ́n sọ̀kalẹ̀ nínú wàhálà lóru yìí kí ni wọ́n ti ń lo pẹpẹ ọ̀rọ̀ yìí wọn ni àìkí ìlú sọ̀wọ́ àdìbà ẹjí gbogbo àwọn ẹni tí wọ́n tuntun yàrá yìí ọ̀run gbàgbà bí a ti fi tó yà mélòó mélòó ẹni tí wọ́n sọ láyé ààrin ẹ̀sùn fi àṣà àtọ́jẹ́ ni òwò lọ. lábẹ́ ilé òṣìṣẹ́ ọlọ́run bá tó kọ́ alẹ́ kan ṣẹ̀ṣẹ́ ọlọ́run bá ń kọ́kùnrin kan tó jí lóru ó kírun ọwọ́ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà kírun ìyàwó ọ̀rá jí ọwọ́ mi sí lójú ọlọ́run kó tó bá ń kẹ́yàwó kan tó ń fóun náà jí lóru ẹ̀rin ó kírun ó rẹ̀ ọkọ rẹ̀ kí òun gbà tọ́kọ ọgbà àwọn ọmọ ìdílé ojú bàbá yóò gbà bí ẹ̀sùn mọ̀ pé ọkọ rẹ̀ sálágídí tí ọkọ di wàhálà. ẹ̀tọ́ kẹjọ nínú ẹ̀tọ́ tí ìyàwó gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ òun ni kíyàn máa fọ́jú kó kíyàn máa gbójú kó níbi àṣìṣe ìyàwó. kágbà yìí pé ìwọ́n tó bèrè bá ti sọ́jà ó tèsì èyí tó ṣe sí ọ̀dà ẹ̀rẹ́gẹ́ nìpínlẹ̀ ẹ̀rí àyàfi tó bá sí pé nǹkan tí ìyàwó ṣe yẹn nǹkan tó fi sàbòkun ṣẹ̀lẹ̀ àlókù nígbà yẹn yóò yẹra fún ìyàwó yìí ṣùgbọ́n kẹ̀sí mi tẹ́kì tí wọ́n lè má ti irú bí àwọn oṣù ẹ̀ máa ń ṣe kí pọ̀jù òun ni kọ́ máa kó kẹ́mí pápáàsì pápáàsì ọmọ ti fi yàgbẹ́ tó ti tọ̀ sí kọ́ máa kó sórí àga àti òṣèlú olóòlé mo kọ̀rẹ́ ti ẹ̀ lélẹ̀ àtúnṣe bẹ́ẹ̀ bọ́dọ̀ la tí ọba sọ̀rọ̀ ọmọ òun ti gbàgbé mi ọ̀sẹ̀ jẹ́ bí àwọn oṣù ẹ̀ ti tọ́ba ti kó bẹ́ẹ̀ lọ́ba yìí lórí ibẹ̀ làní yóò yóò ọ̀sà yìí sàkó bẹ́ẹ̀ ọ̀sọ̀ ti pé bisimilá ẹ máa wọlé bọ̀ ọ̀rọ̀ bó ti yé ọ̀sà yìí sàkó bẹ́ẹ̀. èèyàn máa kájú kúrò níbi àwọn aláìbí rẹ̀ èyí tó bá ní ẹ̀rí tí nǹkan èèyàn bá ti já sí pé ọmọ akópa lára bá ṣẹ̀ríà àbí yọ́sà kòkòrò ṣẹ̀ríà. wọ́n ní ìrìn àtẹ́lù sọlá ti tọ́ wa mòmìnì lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ ní ìyàwó ẹ̀ ìkẹ́rin àmìnà àkọ́kọ́ tó bá kórìíra àwọn kan lára rẹ̀ rọ́bì àmìnà àkà yóò sì yọjú sí wà rẹ̀ ọmọ tó bí kọ́ tí wọ́n bí fún ṣùgbọ́n mi ìdáka sọ lé òṣìṣẹ́ ọlọ́run láàrín láńsọ wípé ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa lu ìyàwó rẹ̀ jáde tẹ̀lé áàpù bí ìyẹn ti máa lu ẹrú torí tẹ́lẹ̀ mi máa lu ìyàwó rẹ̀ àbúrà ni wọ́n jọ síra wọn wọ́n máa lẹ́ra wọn ní gbọ́n ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa lu ìyàwó rẹ̀ tí wọ́n ti ń lu ẹrú ló mọ ìjà ẹ̀mí ọ̀hà yóò tún á gbọ́dọ̀ yẹn tàbí pọ̀ sí áṣírí ìyàwó nígbà táwọn àwọn alẹ́ bá padà dìde jẹ́ tààbó kí ló ń tí wọ́n ní òfin tí ó tó ní oṣù ṣàkóbò pé wọ́n lọ́wọ́ bá ní sùúrù jáde ó ti lójú ó fi mí nù ní wọ́n máa ń fara mọ́ ọmọra wọ́n fara mọ́ra lálẹ́ ọlá ìyàwó ní ìjọ náà kọ́ rẹ̀ fún afẹ́kọ̀ọ́ dà àtúkọ́ má lọ ẹnìkan kẹ́yàn gbọ́dọ̀ máa lu ìyàwó ẹ̀ bí ẹrú ló máa bá àtàkẹ́kọ̀ọ́ níjọ́ tó ló ń lòkù nìyẹn ẹ̀rìnmọ́ pọ̀ kọ́dà tó ṣe wọ́n àdéhùn yìí jáde wọ́n ní dájọ́ lọ yọ ayé pàtẹ́lẹ́bí sọlá àlẹ́sọlá olùyàwó olùyàwó ìyàwó àìsà ọjọ́ ọlọ́ọ̀tà láàrínà ó ní mi èrí òṣìṣẹ́ ọlọ́run kó lu ọmọ ọ̀dọ̀ kan rí kọjá lùyàwó rí ọ̀fọwọ́ rẹ̀ lu yẹn rí àyàfi tọ́ba ẹbí wọ́n ti jìhádì lókù ìyẹn nìkan lókù lójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ subhanahu uh, wa ta'ala lókùnlẹ̀

ìkéjì òun ní kọjá tí wọ́n lù sí ìyẹn olú yọ jẹ tàbí èmi dá lẹ́kọ̀ọ́ èyí sí èyí tí ó fi ní sùta ọgbọ́dọ̀ fọ́ igbó rẹ̀ ọgbọ́dọ̀ fi ní sùta. bákan náà ọgbọ́dọ̀ já sí wípé yàní àyíyóò fa àtọ́rù wọ́n nà á gbọ́dọ̀ dùn nígbà tó bá ti ṣe ń darí kò ṣe. bákan náà ní ẹ̀tọ́ tá a máa ti fúyàwó aláàgbọ́dọ̀ yẹn lódì àti kọ́kọ́ sílé àti sọ̀yẹn tẹ́lẹ̀ àti tá a bá rí pàǹpà ní ọ wà sí káyẹ̀ lójú ìgbéta ló torí wọ́n náà nẹ́bí sọ láàrín sọ́lá ọba ìyàwó rẹ̀ di oṣù kan kìí sì ṣẹlẹ̀ nítorí kó lè máa ń fà ní wa tí ọba máa ń fà ní ìyẹn lè ṣe bẹ́ẹ̀ bákẹ́rẹ́ inú ẹ̀sọ́ tá a máa ṣe fúyàwó ayọ̀ àìsà ọgbọ́dọ̀ máa ṣe ìbálòpọ̀ níyàwó rẹ̀ déédéé ẹ̀rí torí mọ́sálà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní ìbálò láàrin takọtabo lẹ́tọ́ ìyàwó ní abẹ́tọ̀ ọkọ ọlọ́rọ̀ àìlám ẹ̀tọ́ ìyàwó ni àwọn ni wọ́n ní o orísun ọ̀bá rí ìrẹ́lá ní o ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn gbàkéyàn fi ṣe níyẹn tó wọ́n o ìyẹn gbọ́dọ̀ máa fún lóòrèkóòrè ẹ̀rí tó bá ti ṣe ìṣára torí wọ́n máa ń ti jú gan ìwúsẹ́ ni ó fi gẹ́ẹ̀sì pé ó ní ìdí ẹ̀ nígbà mí ó lè jẹ́ mí lè yàrá sẹ́lẹ̀ òkúse ẹ̀dígẹ́ tó ní wọ́n máa ti jú bó lè jẹ́ àwọn ilé ìyẹ̀nu ó lè jẹ́ pé ó kún fílà sí lásán ẹ̀ẹ́yọ́kà tó fílà yọ́kà sí ráì yọ́kà fílà sí ráì òun ti ń sọ náà ní pé àṣìṣà ló ti dínkù dáadáa torí bẹ́ẹ̀ ni tó tó kọ̀ yẹn gbọ́dọ̀ máa jẹ́ pé àdámọ̀ yẹn tó làbí kíyàwó rẹ̀ fi lè kájú kúrò níbi àwọn àwọn náà dẹ̀ ní pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn gbogbo àwọn adá lọ́kọ ọlọ́run ní yà yín àtọkọ yín o ọlọ́run ní gbogbo afẹ́ lórí ìtẹ̀lé tọlọ́run wọ̀lọ́ọ̀dì ẹni tó bá ní pé pápá orí ò lè má bẹ̀bẹ̀ wò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ abẹ́ mẹ́ta abẹ́lẹ̀ kan lọ́sẹ̀ náà abẹ́lẹ̀ mẹ́rin lọ́sẹ̀ tọwọ́ àti páró ọdún kejì kò rí ẹ̀rìn fẹ́ lórí ìlè ọdún kejì kò rí ọdún kẹta kò rí tí wọ́n fi pọ́dún mẹ́ta yẹn wọ́n wá wọn ìfẹ̀kẹ́ bí òsì tẹ́lẹ̀ tí wọ́n wù jáde lọ́gbà máa ní kìlí kan ṣe wọ́n lè ní ló fi dájú pé yẹn gbọ́dọ̀ máa jẹ́ pé mo fẹ́ obìnrin nípa ìbálò lọ́dà gómìnrin bí ní kájúkú ò níbi àárọ̀ torí tí ẹ bá ti fi rẹ̀ wọ́n mẹ́ wọ́n máa ń gbádùn rẹ̀ ju àwa dá fi rẹ̀ wọ́n lọ. tọ́ba ti fi rí obìnrin tẹ́ tó ìṣú wọn náà lọ máa ń lọ pé ọ̀yà máa bọ̀ ọkọ̀ máa jọ lóhùn tọ́ba ti wá fi kọ́ ọ tán wọ́n tún padà máa ń gbádùn ẹ̀jọ̀ ọmọdé tó fi tó fi kọ́ wọn tó fi dájú pé ìgbọ́dọ̀ máa jẹ́ pé ìyẹn pàápàá jùlọ bẹ́ẹ̀ sí mẹ́rin ọ̀gá ẹ̀gbọ́n ti mọ méjì áà ah, ìgbà yẹn làṣẹ jù máa wọ̀ ẹ̀gbọ́n ti mọ mẹ́rin áà ah, ìgbà yẹn ní máa lágbára tó sí torí bẹ́ẹ̀ tó àwọn ẹ̀ dákẹ́lẹ̀ ah, ìdí ọlẹ́tọ̀ tí ó pè fara ilé rẹ̀ wọ́n nítorí ọ̀túnmọ́nà ọmọ wọn náà wọ́n sọ fún wọn máa sì jọ sí ní ẹyẹ òun ní súnmọ́bì ìjọ ọlọ́run aṣọ pé wà ìmẹ̀rẹ̀ àìlíká àìlíká àkà ara ilé rẹ̀ lẹ́tọ̀ tó máa gbà lọ́wọ́ ẹ̀ mọ́ Buhari wọ́n Ànábì sallallahu alaihi wasallam ọdí láti ọ̀dá ọ̀hún ìmá àlọ́ ìmọ̀ta ìdàlá. Ẹ máa pọ̀ fáwọn ẹrú ọlọ́run tó bá láwọn fẹ́ lọ rí ọlọ́run láti lọ kírun. Èmi dé tí wọ́n bá jáde lọ kírun ta, wọ́n lè yàgbóró sí lẹ́sẹ̀ kìlá. Tí wọ́n jáde lẹ́ tí ò ní sọ̀tọ́ sí bákan náà tó bá gbá ìyọ̀ǹda fún fẹ́ lọ sálámọ̀ sáwọn òbí o àwọn fámílì o bàbá ti fọkàn balẹ̀ kí òbí sí wàhálà lọ́nà fáwọn èèyàn dáyàwó èèyàn lọ́nà tó ìlú yọ̀ǹda fún kọlọ̀ ẹ̀rí ọwọ́ nù àti ìfẹ́nà ìmọ̀láṣọ àtìlẹ́ ìpínlẹ̀ àwọn ìjọba ọlọ́run tẹ̀lé àjá ó lè ṣe ọlọ́run sọ fún ayé pé kẹ́lì kọ̀ọ̀kan yín bá lọ mọ́sálásí lọ kírun kọ́lá àtàkọ́sà pín dáhùn obìnrin tó fi lọ lọ́fíìsì ọlọ́run àti ìtò lára tó gbé jáde tọ́mí kọjá lára àwọn ọkùnrin tẹ́ tó ah, ń gbó oorun rẹ̀ já obìnrin ní lọ yìí ní kẹ́ tó dúró sí báyìí irúfẹ́ obìnrin àwọn àkàkọ́lẹ̀ pálásẹ́wò ọlọ́run ọ̀dẹ̀ nígbà rẹ̀ títí tí ó fi lọ wẹ ìwẹ̀ ìjàlára bákan náà nínú ẹ̀kọ́ tí a ti fúyàwó òun ni pé aláyé ìṣòro àti ìrọ̀ ha àṣírí èèyàn gbọ́dọ̀ fẹ́ ká àṣírí èèyàn gbọ́dọ̀ fẹ́ ká

ìgbà ìyàwó mi láti ah, fi tọ́ka ìjẹ́ sí ìmálà òun ìta oṣù gbọ́dọ̀ sí àtíríkà àtírí làtírí ìbálò ọgbọ̀rọ̀ tọ́ta tí ìbá fi tọ́tọ̀ tí wọ́n ní ìdí ẹ̀ àdẹ́wò tí ó dé ni wọ́n dẹ̀ máa béèrè ọlọ́run ní tí ó dé bá torí ẹjẹ́ ọ̀dà ni wọ́n bí béèrè bí àwọn tí wọ́n fẹ́ bímọ tí wọ́n bímọ kọ́ máa béèrè pé ẹ̀ẹ́n tí kìíní ni máa ń wáyé ẹ̀mí ló ní máa ń wáyé lọ́sẹ̀ ẹ̀ẹ́n tí ẹ bá ti dé tí kìíní kan máa ń ṣe láì ni wọ́n máa béèrè gbogbo àwọn béèrè lẹ́ lọ́wọ́ ìyà àdẹ́wò nìyẹn òdí òdí wọ́n bèèrè ọlọ́run òdíjọ́ tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ wọ̀ká wa tún nípa bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ fún àti ilẹ̀ ká lọ́wọ́ àpọ̀ ọ̀tà láàrin ìjọba ti fàájì àwọn obìnrin lọ́wọ́ kọ́mọ̀ sí lára yìí wọ́n á sọ pé àwọn máa ń gbé iná fún wọn ni àwọn máa ń ṣe kí ọ̀làbùlágbájá bó ti rí fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn ló ti lára àkú èmi Ẹgbẹ̀rí wọn lẹ́gẹ́lẹ́gẹ́ rẹ̀ ni ààrẹ. Ẹgbẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ bí òṣìṣẹ́ ọ̀gbọ̀rọ̀ máa lọ sọ orú ẹ̀ níta. Adébì sallallahu alaihi wasallam, ó ní inna min asharri an-nasi 'inda Allahi yawm al-qiyamah, ẹni tó máa jẹ́ ní títì lọ́dọ̀ ọlọ́jọ́ ìdàkìyàmọ̀. Àwọn ìlú kò fi ṣe ẹgbọ́n ká. Òun lọkùnrin tó ti wípé

àbí sáré ní tó ti ní pẹ́lẹ̀ bá tẹ̀ kẹ́kẹ́ rò láàrin ara ní ẹ̀mà sọ àkàlù tó bá dágẹ́ àti máa ń tẹ̀lẹ̀ ìdíjọ́ náà ní tí máa ń tẹ̀lẹ̀ ẹ máa ń tẹ̀ bẹ́ẹ̀ mọ́ o tọ́lẹ̀ ní tí ń bẹ̀rẹ̀ ò kọ́dà bí àti ń dá ní akọ àtakò tí wọ́n kẹ́ra mú tàgbàgbà láàrin ìjà tó bẹ̀rẹ̀ sí ní ẹ̀ra wọn léwọ̀n bẹ́ẹ̀ gan náà lẹni tó ah, ah, ah wọ́n jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mọ́júmọ́ ah ìgbè ah, nínú ẹ̀sọ́ dáàbò bíyàwó òun ní káà náà sọ̀tọ̀ bá ti fẹ́ kíyàwó máa sọ̀tọ̀ wọ́n láyọ̀ ọkùnrin ní ìjọba fúnra tẹ́lá ìfowó ló fà kí máa ń pò sí tó àìkú yóò ti máa ṣe lórí ọmọ náà ìwọ̀ yìí tí máa múra bálábàlá òkòtò tí ọ̀dá asọjákújákú ìlàrédèrèdè bàtà ìrẹ́dẹ̀rẹ̀dẹ́ títí máa wọ̀ ní tí ò ní fẹ́ẹ̀rì ẹ̀rì ìyẹn máa ń jẹ́ gómìnà ẹgbẹ́ orúgbà àti ọmọlọ́pọ̀ mẹ́wàá sí olùdíjẹ́ tí ń tí ń rí ìyẹn nù lòtò ní gbogbo àwọn gbogbo àwọn àbáàlẹ́ wọn wà níbi ìdúgbò yìí tí mo lè náwó mọ́kọ̀ ní ọ̀rẹ́ ẹ̀rí ọkùnrin gbọ́dọ̀ máa sọ̀sọ́ fún ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ tó sọ̀tọ̀ àdúrà àwọn àbá àtọ̀rọ̀jọ ọlọ́run tààrà àdúgbò wọn ó ní mo sì nífẹ̀ẹ́ sí kí ni máa sọ̀tọ̀ fún ìyàwó gẹ́gẹ́ mo ti nífẹ̀ẹ́ sí ìyàwó mi sọ̀tọ̀ fún mi lè á ti ọba àlejò aláṣọ yìí pé wọ̀là ó lẹ́ni àlejò lẹ́ni màálù àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ ẹ̀ẹ́sùn wọn tí wọ́n ti lẹ́tọ̀ọ́ tí wọ́n kún yí nínú ẹ̀tọ́ ilé ìdí ààpẹ̀ òun ni kí ẹ̀ta bàdàdà sí àwọ̀ èèyàn ọbàdà gbé tó mẹ́rin bá ti jáde wá sí ọ̀rọ̀ ìdí lọ nìyẹn wọ́n ti ah, tí wọ́n bí ìjọ́gẹ̀ náà lẹ̀ obìnrin yẹn ọwá ní ọlọ́pọ̀ ohun tó ti rẹ̀. ọwọ́ òun lè rọ́pọ̀ ẹtì lọ́sọ́pọ̀ ẹwà kálẹ̀ ló kò bá ọba ní ara ogun ní ṣe òun kò ṣe sí náà òun lòun fún ní ẹrú lóbìnrin pẹ́kọ́ máa ṣe ìbádò pẹ̀lú rẹ̀ obìnrin yẹn náà lọ́bádò àkọ́kọ́ òun ní kò lè ẹgbẹ́ àti ìdíkọ́ tó rẹ̀

àwọn àgbọ̀ ọgbọ́dọ̀ dábàá dáadáa gbọ́dọ̀ dábàá dáadáa síyàwó irú èyí táwọn mùsùlùmí ò ṣe àwọn àbí àwọn mọ̀lẹ́bí fi kí wọn lè ṣe bí òní tí wọ́n kó bá díẹ̀ nínú àwọn mùsùlùmí nígbà tí ṣẹlẹ̀ àdéhùn tó bí ìdádàpá ọlọ́mọyàwó àìsà tó wáyé rọ́bì ọlọ́wọ́ àìsà ẹni ní sọ̀fán gbogbo àwọn mùsùlùmí ti lọ lójú ogun yẹn àwọn ni wọ́n gbé àwọn àìsà alùpùpẹ̀ ti ní súnmọ́ sí wọ́n fò sọkúsọ ìgbé á ìyàwó àìsà ti sì ná ọwọ́ ikú yìí pẹ̀lú wọn ẹ̀rí ó tó ní báwọn fẹ́ jẹgbá jẹgbá nínú àwọn tọ́lọ́wọ́ fẹ́ gba táwọn bá àwọn ṣùgbọ́n àtúnlẹ̀ ọmọ ọgbà yìí ìyá jẹ ilé ọ̀gbẹ́ ìdàrẹ̀ ọba àdìgbẹ́lá tó ń sọ́tù lóòrùn pé lọ́wọ́lá ètò tẹ̀lé ìtòmóró ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا

ìpìlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àbájídá torí apákan rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ rí láti ẹ̀rí sí ìyẹn fẹ́ dábà dáadáa sí ìyàwó rẹ̀ tí ìyẹn bá lọ rìn àjò tó pẹ́ èèyàn gbọ́dọ̀ wọlé lóru torí ìwọlé lóru ó lè má ti kí ìyẹn bá yàwó dáadáa ó lè má múra dáadáa lẹ̀ lórí já sí pé àwọn eléyìí á ṣe àkíyèsí rẹ̀ gẹ́gẹ́ bí pé ọjọ́ ti lọ pẹ̀lú bí òṣèṣèrí ìwé kékeré kan ní bíbà yìí díẹ̀ náà ló fi yàtọ̀ bí ìṣí máa ń tẹ̀lẹ̀ tá a bá lo ilé ìyàwó ní àìsábà rọrọ̀ ẹ̀bọ̀ ṣùgbọ́n alhamdulillah ah, wípé àdìrí ẹbí ẹ̀bẹ̀ ló bá nínú ẹ̀tọ́ tá a sì gbéyàwó òun ní kéèyàn ti sọ́ta láàrin wọn tó bá jẹ́ yọ̀kan lọ kí ni wọ́n jẹ kí ni wọ́n mu kí ni wọ́n wọ̀ ìbò ni wọ́n sùn ọba nínú àwọn ọ̀gbẹ́sọ̀ ọba ti lágbára dé ní ọ̀pọ̀ ìṣọ̀kí fún ọlọ́dà nínú bẹ́ẹ̀ bá ti rí ẹbá tí máyà bẹ́ẹ̀ nílé tí dọ́gba ẹyọ ká ti tó tó gẹ́gẹ́ bí bá ti kò níbi tó bí iná ni màá dó ìṣà ọ̀wọ́ ọlọ́run tó fi ní kátó nígbà láàyè nígbà míì tí a ní kí a dìbò ní lọ báyìí ìṣà ọlọ́run tààlà gbogbo àwọn tí a gbà wọn lálejò pẹ̀lú ọrùn ọ̀tẹ̀rẹ̀ látọ̀rí àwọn ìmọ̀mọ̀ wa àti gbogbo àwa tí àjọ darí agbègbè yìí tàbí kò ní kalẹ̀ tó bá wọn pé ọjà wa ní ẹ̀gbẹ́ tó bá wọn kọ́ ọ̀hún